kò ní pàlàpàlà ṣèdí bòlòbòlò. ẹ gbà wá ẹ gbà wá happy sunday hey. oh god ṣèdí bàlàbàlà happy sunday. ẹ gbójú ọmọ yín jáde ó oh, kí ni mo fẹ́ fi lùlù ná ẹ bá mi response ẹ gbójú ọmọ yín jáde ẹ̀yin tẹ́ ẹ jalè títí tẹ́ lọ́mọ lọ́wọ́ ẹ gbójú ọmọ yín jáde. That fried rice is sweet o oh. very sweet jẹ́ kí n gbé jáde kan rè ṣé mo ti fried rice yẹn dùn àti salad yẹn mo jẹ salad aago ah! mélòó we fasted to aago kan àwẹ̀rẹ̀ tó ní aago kan la break ìwọ break tẹ̀ ní aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ti yé sàlá ó dùn ẹgbójú ọmọ yín jáde ẹgbójú ọmọ yín jáde ẹ̀yin tẹ́ ẹ jalè títí tẹ́fúlá tẹ̀túnfìlà mọ́ lọ́wọ́ ẹgbójú ọmọ yín jáde this place eh? my landlord inú ilé ìmọ̀ manage ẹ̀ ni o bí mo adúlówó tí mo ń san o kò tún jẹ́ kí àyè gbà ó yẹ kí in fact tójú bá ń pọ́n ẹ rọra ṣòtìyé hmm. ẹgbójú ọmọ yín jáde ẹgbójú ọmọ yín jáde ẹ̀yin tẹ́ ẹ jalè títí tẹ́tùfín lọ́mọ lọ́wọ́ ẹgbójú ọmọ yín jáde ee eh, mo fẹ́ lu ìlú láàárọ̀ yìí ah ọ̀sán la wà o ẹ káàsán ẹ káàsán ṣé dáadáa ni eh, kí ni fẹ́ fi lùlù kò sí nǹkan tó fẹ́ fi lò já kò dún mọ́ra wọn káwọn èèyàn má kọ́ fọ́. ẹgbẹ́ ojú ọmọ yín jáde eléyìí ti ẹ̀sìn yẹ mo wọlé pọ́ọ̀tì. I want to use this one. ẹgbẹ́ ojú ọmọ yín jáde kò dún dáadáa etí mi ẹni bá pọ́lí mi níbi ibi kò gbà ẹni bá pọ́lí mi níbi. Hmm ẹgbójú ìlú tí mo fẹ́ lù ìlú yẹn tó bá lè bá mi lù ẹgbójú ọmọ yín jáde ẹgbójú ọmọ yín jáde ẹ̀yin tẹ́ ẹ jalè títí tẹ̀sófin lọ́mọ lọ́wọ́ ẹgbójú ọmọ yín jáde wọ́n ti ń flag show yìí ẹni bá flag show yìí ní ọ̀sẹ̀ tó wà yìí kí kò parẹ́ dànù ẹni bá flag show yìí ní ọ̀sẹ̀ tó wà yìí kò parẹ́ tọmọtọmọ bẹ́ẹ̀ lórí kò ní í padà in Jesus name a fẹ́ gbàdúrà ah wọ́n flag show yìí gan ni o ta ló ń flagi ṣé ẹ̀yà wèrè a fẹ́ sọ fún yín torí ńgbà tán bá di pé bóyá wọ́n bá mú yín torí ẹ ti ń pìpẹ́ ẹ̀yin looters ẹ̀yin looters ẹ̀yin tẹ́ kúkù ní two thousand and twenty tẹ́tù ti ń pìpẹ́ láti lọ eh, loot mo mọ àwọn ibi tí target tí wọ́n wà this time around eh, kí lorúkọ ẹ̀ the finary yẹn ó wà níbẹ̀ ojú wọn wà níbẹ̀ wọ́n máa lọ jalè wọ́n fẹ́ jalè ńbẹ̀ so ẹni tó ní refinery baba Dangote Dangote take note Shoprite take note of this <laughs> fita yìí jẹ́ ń yọ kúrò mo fẹ́ yọ fita yìí ṣe ló jẹ́ kí n pupa ṣokoléètì lọ́mọ àdẹ̀búra mo ń bọ̀ wá máa gbàdúrà ọ̀ṣẹ́ mi pé èmi ò lè ṣe kí n má gbàdúrà. Mm. wọ́n máa come on pray for them what is that what they want I'm pray every day I don't want to pray for demonic people I want ń jí to kò ní Canada I want ń jalè káàkiri àgbáyé àwọn haters olórí burúkú àwọn olè oníjìbìtì bíbélì bá kọ̀ọ̀kan ó ní ìta máa ara wa túnṣe bá ṣe wà yìí where are you filters ah, jẹ́ kí n pupa <laughs> táwọn èèyàn náà tó bá lo fítà wọ́n máa fi kí ah, bọ́lá jump from jump jump jump jump jump jump ah wọ́n pò wọ́ ah okay now gírò kò yẹ lẹ́rìí jump jump ah. Hmm. Let's pray. Jẹ́ kọ́kọ́ gbé kíní ìpadà rẹ̀. Jẹ́ gbé padà. Àwọn rìpọ́tì. Hmm. jẹ́ gbàdúrà. àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe o gbogbo tó dorí kodò àdúrà ló lè gbèrò àdúrà ló lè tún ṣe àdúrà ló lè ṣe kó dára. Let's pray. ṣẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn fóònù mi mo máa ń kó mo máa fi ń tọrẹ ni this time ara mo fẹ́ tà ní fóònù tí mo fẹ́ tà àwọn ilé yìí old school yẹn àwọn tí bá fi fóònù tí mo fẹ́ tà fọ̀ mò ń yó pọ̀ tí mo ti ń lò tí mo ti lò tí mo ti pa this time around I don't want to dash my things I want to sell it <laughs> anything I'm not selling I mean anything I'm not buy I mean I'm not using again especially phone I'm not giving it out I'm selling it that's what the white people do ṣó ti yé yín àwọn tó bá dẹ̀ fẹ́ fi tọrẹ wọ́n lè dá síta kẹ́nìbọ̀dì tí ò mọ̀ kókàn lórí bọ̀ wọ́n fóònù wọn máa tà nù. she want, want me to tell you I got six phone tí mo fẹ́ tà ṣẹ́tìrì ṣẹ́tìrì fourteen lélẹ̀ àti I use them all it's my phone àti eléyìí tí mo ń lò yìí iPhone tí mo ń lò yìí I don't want to dash my things out ni but let's pray Only comfort is ti fẹ́ I want to do this uncomfortable soon let's pray. <clears throat> ayé àwọn tá ló ti bàjẹ́ wọ́n ti dojú bolẹ̀ kò fẹ́ kó rí ẹni kó mi ẹ jábọ̀ ní ṣá it's okay. ah ìdẹ̀kọ́ gbogbo kiri ìsílẹ̀ lónìí let's pray let's pray first we preach and we pray okay. ẹ jẹ́ bá wa share please share. ọ̀rọ̀ tí n bá sọ from the dream ni o. ṣẹ́ngbọ́ ẹ bá wa share kẹ́ bá dẹ̀ bá tẹ like ẹ bá wa tẹ love ṣó ti yé yín ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love sí alright. Mm. You know today a lot of actually ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹsẹ̀ ẹ bá wa share ẹ bá mi pé àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ wá ó ti yẹ yín àbí bá mi tag wọn mi mo bọ́n ṣe attach torí ṣòwò bọ́n ṣe attach wọn àbí wọ́n ṣe attach wọn wọ́n ṣe lè attach wọn kò tiẹ̀ ní ìdí wọ́n wà wò ń bíbáyìí let's pray. I will start now. Matthew 18, verse 20. Where two, three gather in my name, I'll be in their midst. God is already here in me, in you. And God is not a God of. Um, there's nothing the presence of God cannot do. There's nothing God Himself is cannot do. Heavenly Father, eternal rock of ages, Bola Falasha, they say thank you for this moment. Ẹ jẹ́ Yes. Mm. Ọmọ, oh, do fine. Oh, to fine! Oh, want fine! Father, in Jesus, in the mighty name of Jesus, Heavenly Father, Bola Falashadi, say, thank you for this morning. I worship you, Lord, because you are God. Thank you for all the revelation you have revealed to me. Thank you, Father, because you always with me. You never forsake me. You never hate me. You love me so much dearly. Thank you, Father. Hallelujah be unto your name, in Jesus' name. Thank you for the wonderful children you have given unto me. Thank you for this Canada where I found myself today. There is no mistake in your program. Yes, there's no mistake. Me coming to Canada, reside right now in Quebec, is not a mistake. Living in this house, many things crumble, many things happen, many things good happen, many bad things also. But you have a plan, you have a purpose. You are not a God that is not able. You are God that is able. In all things you know, in nothing you can do. Oh Lord, I receive the message by you because you want to do something. Father, Lord, receive our praise and thanks this moment in Jesus' name. Have mercy upon us today. Fill up with your presence. Take total control. Anoint my tongue, my teeth. <laughs> Yeri Baba, Seke Yaba, anoint my throat. Anoint me from my head to my tone. Yes, anoint my children. Anoint my people. Anoint my well-wisher all over the world. I want to speak this moment <laughs> the word that will be coming from my mouth, oh Lord, change it to yours. Speak through me. Ban whatever we ban, lose whatever we lose. Any man or woman that wage war against our life, secretly, openly, Lord, let there be confusion in their midst. Fight them, slay them, put all of them to shame. Thank you for this moment because you always answer prayer. I dip myself into the power of God. I dip my children into the power of God. All my well wishes into the power of God even my husband, <laughs> into the power of God. Every plans of the enemy, Father, destroy it. Gbogbo ẹnikẹ́ni gbogbo ìpàdé òkùnkùn tó ń ṣe ní kọ̀rọ̀ lórí ayé mi àtọmọ mi. Àwọn tó ṣe ìpàdé náà, ìpàdé búburú náà, ikú òjijì ni kò fi mú wọn kúrò lórúkọ Jésù. Rán ikú òjijì sí ìpàdé òkùnkùn. Èyí tí a ṣe lòdì sí ayé tèmi àtọmọ mi. Olúwa rán ikú òjijì sáàárín àwọn ọ̀tá. Bẹ́ẹ̀ lórí kò ní padà. Ìjà tí ò ní parí títí ayérayé olú ajọ́ bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ lágọ̀ọ́ ọ̀tá bẹ́ẹ̀ lórí kò ní í padà lákòókò yìí ọlọ́run gbàkóso ó lọ take total control now take control I declare this flat Holy Ghost arena now <laughs> gbogbo ẹni bá jà mí lólè tó tún ṣakọ olùwàfẹ̀mí ẹ̀dí olùwàfẹ̀mí ẹ̀dí gbèsè gbogbo ẹni bá jà mí lólè tó ń ṣakọ tó bá jọmọ mi lólè tó tún ṣakọ tiwa olùwàfẹ̀mí ẹ̀dí gbèsè náà olùwàfẹ̀mí ẹ̀san gbèsè náà yé gbogbo ẹni bá jà mí lólè tó bá jọmọ mi lólè tó já tolúwa ni mi jésù tó fún mi ayọ̀ mi dé lólè tó bá jẹ mi bọ́lá fọláṣadé lólè ó tó tún ṣakọ tó tún gbégè olùwàjò fi ẹ̀mí ẹ̀sùn gbèsè náà bẹ́ẹ̀ lórí kò ní í padà èyí tí mo fẹ́ wí lónìí ní bàbá mi jà tó pé mo fẹ́ wí eléyìí ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tá a bá mi kó máa ṣe tí wọn nínú ilé wọn bẹ́ẹ̀ lórí òkú mọ̀ ní padà ẹni bá fi mí ré lónìí olúwa fi wọ́n ré ẹni fi mí bú olúwa fi wọ́n bú jésù agbára wa àmín. You are welcome to this platform. Bola Folashade is my name. Emma má The Bible said, where two, three gather in my name, I'm there. We believe God is here. We carry. I am the temple of God, temple of Holy Spirit. So, and I want to do the, the work of my Father. I'm doing the work of my Father. I will start from ó yẹ kí n ti pe Nigeria government náà sí but eh, olúwa mo gbàdúrà fún gbogbo orílẹ̀ ah no wọ́n ní má gbàdúrà báyìí à ń gbà secretly we are praying for nations iṣẹ́ bàbá mi mo fẹ́ ṣe báyìí o ọmọ náà wọ́n gbé ọ̀rọ̀ dokas wá fún mi lóru mọ́jú bọ́ kí n tó sọ̀rọ̀ ẹ dókà tí mo kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ ìyà àti àwọn tó fẹ́ gba ìwọlẹ̀ báyìí kò ń ṣe tó ń fẹ́ tòtòrí gba ìwọlẹ̀ gangan kò ń ṣe torí ẹ̀ ni ní tí wọ́n tán sọmọ ẹ nísìnyí kì í ṣe tòtòrí ẹ̀ ni àwọn ẹ̀sùn wà nílẹ̀ máa rí gbogbo sótayaba. So ẹ̀sùn oríṣiríṣi. èyí tí mo kọ́kọ́ fẹ́ sọ lónìí mo fẹ́ gbà ẹ́ ọlọ́run fẹ́ gbà ẹ́ ní láti ọwọ́ mi o mi ní sọ̀rọ̀ púpọ̀ because each time tó bá ti gbà ẹ́ many times ọlọ́run bá lò mí láti gbà ẹ́ tó bá ṣe tán wọ́n máa ní kó máa bẹ́ sí mọ́mì ẹ̀. money is very good à ń rí owó a ti rí owó àdẹ̀tún rí owó a ti máa rí owó. tí àwọn kan bá ń sọ fún àwọn èèyàn kan mo rí àwọn wèrè kan gbà tí mo jí lánàá tí mo ní mo fẹ́ ta fóònù yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn fóònù yìí I have a son tí n bá send ẹ̀ sí báyìí bí bàbá kò sí bó ṣe wù ó máa láìkẹ̀ jù àbí èyí tí ọmọ mi ń lò tẹ́lẹ̀ náà tí mo ti wò pé ó ti change phone ṣó ti yé a máa fúnyàn tẹ́lẹ̀ we don't give anybody our things again ṣó kọ́kọ́ rí i pé mo sọ pé stop giving people Nigeria your money but before saying that ṣó ń gbọ́ torí mo ti rí tó ti wọ́n ti ṣí ẹ̀ mo ti rí káàkiri lónìí for long time now mi ì rí ẹ níta o dẹ̀ ń gbójú síta mọ́ nàìjíríà mo sọ fún ẹ ṣó ń gbọ́ gbogbo wọn yẹn nàìjíríà tó bá ṣe oore fún wọn tán wọ́n máa ẹni tó bá ṣe oore fún wọn ni wọ́n máa ń pa ẹni tó bá ṣe fún wọn ni wọ́n máa ń bá wí nàìjíríà especially yorùbá torí gbogbo àwọn tó máa ń ṣe oore fún tó ṣe oore fún yẹn ò tí ì délẹ̀ yíbò o rẹ̀ tí bó ṣe jẹ́ pé ẹ máa lọ gbowó àtàbújá náà ti ń sẹ́ńdowó yẹn náà àwọn tó ń gbé lábújá ẹ ti ìṣòro fún haúsá àwọn yorùbá náà ni táwọn yorùbá bá jó oúnjẹ tán ajẹnifẹ ni wọ́n bá jẹ tán wọ́n á ẹ dànù yorùbá ni mò ń sọ yorùbá ni wọ́n ti bí mi ọmọ yorùbá ni mí ìyá tó bí mi yorùbá bàbá tó bí mi yorùbá ní ilẹ̀ yorùbá náà ti mi láti òkè dé ìsàlẹ̀ kò síbì kankan pé mo tọmọ ibì kan bóyá mo tọmọ ibo mo tọmọ àwọn kiri kan yorùbá ni mi láti òkè mi dé ìsàlẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti ṣoore fún yorùbá ni yorùbá máa ń pa ṣó ti yé bẹ́yẹn ẹni tó bá ti ṣoore fún yorùbá tó bá ṣe dáadáa fún yorùbá ni yorùbá máa ń gbógun sí ní àkókò tó bá yẹ kí yorùbá hmm, kó support ẹni tó bá yẹ kó support òun ló máa ń bá jà àfiṣe ni so mo kàn fẹ́ bá ẹ sọ̀rọ̀ lónìí má gbé gẹ̀ẹ́sì mi mọ́ ṣó ń gbọ́ má dẹ̀ gbé gẹ̀ẹ́sì àwọn tó bá gbéṣẹ́ wá ẹnikẹ́ni tó bá ń fún ẹ lówó tó ń fún ọ̀dẹ̀ tó ń support ẹ ṣó ń gbọ́ torí gbogbo àwọn tó ń fún ọ̀dẹ̀ tó ń support ẹ wọn ò ní gbójú jáde ìyá yẹn nísìnyí o lè má lákòówó o ó dẹ̀ tó bá dẹ̀ fi ẹ́ lẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ gbogbo owó tán bá fọ ẹ̀ náà wọ́n á gbà tán tó bá dẹ̀ gbà tán wọ́n á fẹ́ lòmíì rọ́pò ẹ̀ á wá ku ìwọ àti ìyá ẹ̀ àti àwọn tó bá wá kù mọ́ ẹ gangan ló ṣe máa rí gbogbo wọn á ti gba gbogbo nǹkan tó fẹ́ rí lọ́dẹ̀ tó bá tún yá wọn á tún ní káwọn tó tiẹ̀ tó ń dúpẹ́ tán yìí ń ṣe bákan ṣe wọn á tún ní kán bú ẹ̀ ṣé mọ̀ pé wọn ò tí ì dé pele yẹn ṣó ti mọ bó ṣe rí sìn ó ti rí nǹkan tó ń ṣe fún àwa ní ìgbà tí ìwọ bá ta omi jó lójú tó bá dẹ̀ tán sẹ pé ṣé báyìí fún tó ní wo tẹ̀lé ẹlòmíì ò ní wo tẹkún àbí nǹkan kan mọ́ lára do you feel it sórí ìtìyẹn mo feel fún ẹ ọlọ́run dẹ̀ fi wọ̀n mí mo rí pé wá kọlẹ̀kùn ilé mi ni àwọn tó dẹ̀ wà lẹ́yìn ẹ wọ́n ti ba gbogbo ilẹ̀ jẹ́ gan they are after you seriously to God who made me àwọn èèyàn sì wà lẹ́yìn wọn kì í ṣe pé wọ́n support ẹ o they want ti want ti dismantle everything lẹ́yìn you understand me to God who made me bible lele i don't like kí lèmi fẹ́ máa kúrọ́ fún mo ti sọ mo pé ń jẹ́ yẹn bo fún gbogbo nǹkan torí mo ti sọ nísìnyí pé i'm not going to speak for anybody tó bá ti tó jojú mi gan torí but one thing tí mo fẹ́ rántí ni pé kò ṣòwò mi ò torí tí bá jáde tí wọ́n sọ pé mo fẹ́ ta fóònù tí bá ta fóònù kò tó mi bẹ̀rẹ̀ owó business mi àwọn tó bá dẹ̀ tí mo wá sọ pé mi ò ní mi ò i'm not expecting anybody anything from anybody o i so much rely on my God you understand me because abroad rely on èèyàn náà ma disappoint the people you rely on now majority of them they dey disappoint you i saw your video this morning ṣá and Ọlọ́run ilé ìmàrí dẹ̀ marry them, tí mi ò bá lálàárí ẹ tí mo sọ pé mo lálàárí ẹ bible èmi rí Ọlọ́run rè this is my bible ṣó ń gbọ́ and that's why mo sọ pé mi ò ní sọ sí ọ̀rẹ́ o mi ò wá lè sọ bóyá àwọn èèyàn ń gbàdúrà àbí àwọn kan ṣìpẹ̀ fún ẹ pé kí Auto Bola dá sí ọ̀rẹ́ tí n bá dá sí ọ̀rọ̀ ẹ yẹn ọ̀rọ̀ yín máa ti níyànjú tí n bá ti gbé ẹbọ àdúrà lórí ọ̀rọ̀ ẹ yẹn àwọn àgbàlagbà tó wà lórí ọ̀rọ̀ ẹ náà tán rè bó ti sọ̀rọ̀ fún wọn máa ti yọ́nú sí ẹ àwọn tó rè pé wọ́n fẹ́ dìde ogun sí ẹ náà máa padà dojú ìjà kọ to God who made me kì í ṣe rọ ṣùgbọ́n tá a bá ṣoore fún èèyàn ó yẹ kó mọ oore ó ti yé ṣùgbọ́n bó ṣe wá lọ ìyá ọlọ́run ti gbọ́ ọ̀rọ̀ ẹ ó ti wá kọ sí ni kì í ṣe rọ o Dorcas stop giving people your money Dorcas Nigeria mo sọ fún ẹ láti sìn lọ má fún wọn ní owó ẹ mọ́ ó ló ti ṣí charity wẹ́ mi ò lè sọ bóyá o torí tí àwọn bá ti ṣí charity ó ní owó tí ìjọba máa ń fún yàn tó bá jẹ́ ìjọba ló ń fún ẹ lówó láti Nàìjíríà because when you open a charity Nigeria I mean the government also fund you the government will fund you the money if government is the one funding you for the charity to ń ṣe tó bá fún ẹ lówó pé òkè owó tó ń fún ẹ yẹn o lọ máa fún wọn o ò gbúdọ̀ jẹ́ ò gbúdọ̀ jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé owó tó ń gbà lórí social media yẹn ṣé o mọ̀ pé boost àkáǹtì ò boost mọ́ bí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn onígbàtí àjàjà nígbàtí nàìjíríà ti wá wà monetize nsìn gbogbo àwọn èèyàn ọ̀dọ̀ ẹ̀yin náà máa ń ṣe ìwọ náà ó ṣe ìka gan àbúrò máa rántí ìka pọ̀ gan rẹpẹtẹ mi ò sọ tẹ́lẹ̀ mi ò fún èmi àwọn géèmù yẹn máa ń pọ̀ tó èèyàn ṣùgbọ́n I don't want to look at it now I want to mo kàn fẹ́ ṣiṣẹ́ tí Ọlọ́run rán mi ò ń gbọ́ tó bá jẹ́ pé ó ń gbowó látọ̀dọ̀ ìjọba àbí tó yẹ pé àwọn tó dẹ̀ ń fún ẹ lówó náà wọ́n ń fún ẹ pé láti máa fi ṣe lọ pé kò continue ẹ́ o lè máa ṣe o tó bá ti fún ẹ lówó pé kò fún àwọn èèyàn yẹn o lè máa ṣe o but tó bá jẹ́ owó ẹ ló fi ń ṣe if you actually using your money that you make the token the remaining token I still believe that now owó tó kù tó make o tọ́kì ló máa kù ń sìn tó máa make o lè dàbí ìgbà tó máa jáde tó máa lóun make fourteen thousand in a month àwọn ò tiẹ̀ make ọlọ́run tiẹ̀ jẹ́ ń tiẹ̀ make five thousand in a month rí kí tiẹ̀ make o tó tiẹ̀ máa táwótáwó but ìyẹn kọ́ là ń sọ but you are giving it to Nigerians now look at it àlá tí mo láti ẹ̀mí mo máa sọ tó bá ti yá màá bẹ díẹ̀ but àwọn èèyàn ogun ṣì wà lẹ́yìn wọ́n ti dismantle gbogbo nǹkan lẹ́yìn ẹ̀ o I tell you everything wọ́n ti dismantle the Lord reveal everything to me. àwọn èèyàn kan tó má dẹ̀ sọ pé kó má gbójú jáde náà ń sìn ipe wọn máa speak fún ẹ wọ́n tún fi system claim nǹkan tó bá tún máa gbà ní ọ̀dọ̀ wọn ò ní gbé lọ sọ́dọ̀ wọn náà wọ́n ti transfer you understand wọ́n ti transfer ẹ̀ agbára ti pààrọ̀ ara wọn. bọ̀ mo sọ fún ẹ mo ń sọ fún ẹ authoritatively inú jìnnà ju ọ̀run lọ inú ó jìnnà ju ọ̀run lọ stop giving anybody your money Nigerians àwọn Nigeria wọ́n ti monetize àkáǹtì fún wọn bó ṣe ṣe fún wọn tó ń fún ẹ lówó tó máa ló ń ṣe charity kiri wọ́n ní bisikíìtì ló ń há nínú pálí gbogbo nǹkan tó ń ṣe yẹn àtàwọn tó dá lókòwò tó ń sọ̀rọ̀ ọdún tó ń bá dá wọn lókòwò àwọn kan nǹkan kan máa ṣe àwọn kan máa ṣe àwọn kan tó tọ́ la sọ bẹ́ẹ̀ o nǹkan tó tọ́ nǹkan tá a dẹ̀ rí la ń sọ o ó dẹ̀ lè jẹ́ bóyá àwọn èèyàn ló ń ṣe fún ẹ o ṣó ti yé ṣé ó yẹ káwọn èèyàn má gbé kó má jáde kán protest nítorí ẹ kán sọ pé ìwọ kọ́ ló pa ẹni yẹn má dẹ̀ jẹ́ kí n tọ́ ṣé lísì ò ti sọ fún ẹ pé tó bá ti parí ilé yẹn fún Fọlá àbí tó bá ti parí ilé ẹ̀ ní nàìjíríà wọ́n máa lé ẹ jìnnà sókèrè tílé yẹn bá dúró títí títí tí ò yá wọ́n á gbàyàn síbẹ̀ wọ́n á ní kó wá lọ máa gbébẹ̀ àbí wàá lọ fi rent ilé tó bá ti ṣe ogún tó bá ti ṣe ogún tó bá láàgùn sí ní orílẹ̀-èdè nàìjíríà yorùbá wá lé ẹ sókèrè wọ́n á bá fẹ́ kẹ́lómi máa ṣe iṣẹ́ tó bá ti ṣe tó ṣe tó fògùn ṣe wọ́n á fẹ́ kẹ́lómi máa jẹ́ wọ́n á máa gbóríyìn ìfẹ́ lómìn I know you no feel good. So feel good. Oh, feel good. Ẹ jọ̀ọ́. Mi ò rí comments. I didn't see anybody here. But no problem. So feel good. Oh, feel good. Bí a ṣe fi wọ̀n mi Ọlọ́run ilé ìdìmọ̀ rẹ̀ ń gbọ́. Mo ti ro ọ̀rọ̀ lónìí. Omi dẹ̀ fẹ́ bọ́ lójú mi. what happened. mo ti mo ti rí ní tí ó dàgbé torí mo tẹ nǹkan kan mi ì rẹ́ anybody náà ẹ́ kí ló ṣe. the committee by take national law fún. ẹ jẹ́ àkọ́mẹ́tì mi ò rí o bá mi máa wò ó ṣá. so ama dàbí pé yóò neglect ama you see my daughter now maybe she look at it eh, from her laptop she see people at times I don't see on my pay on my platform But she's telling me now that people commenting, I don't see anything. Hmm. We are from what to so so so now. Although mi ò need ìwọ bá mi wọn ò tẹ̀ ń sọ̀sọ̀ kú sọ̀ mọ́ lórí platform mi gbàgbà tá bá ti fègbè balẹ̀. ẹ̀jẹ̀ sọ mí jàre gbogbo ẹ̀yin celebrate ẹ sọ mí lọ́rùn ẹ mọ̀ pé iṣẹ́ kíní ni mo máa ń ṣe ẹ sọ mí lọ́rùn lẹ̀ mí ì hate yín bọ̀ ń gbà mí téèyàn bá kàn ń show mí ní àwọn nǹkan a máa dàbí pé kàn ń distract máa fẹ́ máa distract yàn you know my number if you want, everybody ló máa ń sọ wípé if you want me to be posting you on my platform mo fẹ́ kí n máa celebrate ẹ ìwọ celebrate gbé iṣẹ́ kan wá fún mi kó jẹ́ kémi náà máa ṣe máa máa post ẹ̀wọ́n ni máa máa post ọtí máa ti ṣe mí ìfẹ́ post èèyàn sórí platform mi mọ́ kì í ṣe rọ́ àwọn nàìjíríà wọn ò mọ oore tábà tẹ wà nílùú ẹlòmíín sìn tábà sọ pé tábà sọ pé israel tábà jáde tábà sọ pé a fẹ́ ta nǹkan inú wọn máa dùn ní a ti sọ pé ìgbé òkìrìn kó bá pàdé aláàánú <laughs> ẹni tó bá mú ìbínú gbogbo tó lọ sún jẹ ó ṣàánú ẹ̀ ni ẹni tó bá ti ṣe pé a kì í rìn ká ṣe kíní kan o kíní kan ò kì í ṣe irọ́ lẹ pa irọ́ tá a bá fẹ́ dàgbò ẹ̀rú mọ́ yín lójú sí a máa dàgbò ẹ̀rú mọ́ yín lójú kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ everybody má máa pàjá fún wa mo rí pé wọlé wá bá mi lóru ẹ̀ ní o you seek for my assistance. àwọn tí ó ń speak fún ẹ yóò ń speak fún ẹ o dámadá ń speak fún ẹ o ṣùgbọ́n orí ọ̀fẹ́ ju orí ọ̀fẹ́ lọ abomola ju abomopa mi expect anything from you o mọ̀ pé kì í ṣe pé o ní crowd mọ́ ń sìn kọ́ mọ̀ bá pé àbó yẹn pọ̀ ẹnìkan ti di láàárọ̀ ẹ̀ sí ó sọ fún ẹ pé kó wá fún ní one one fifty thousand one fifty thousand kò lè ju hundred pounds lọ lọ́dọ̀ yín lẹ́yìn kó tẹ̀ tó bẹ̀ bí hundred dollar àwọn many many like that máa bèrè lọ́wọ́ ẹ̀ and a lot of people ló ti wà ní nàìjíríà tí wọ́n ti wọ́n ti monetize fún nàìjíríà wọ́n ń gbowó ṣé ti yé àwọn ti dó ìbò kẹ̀dẹ̀rẹ́ sí i ó dẹ̀ rí bèrè o ti nàìjíríà sí i gbogbo àwọn tó wà ní nàìjíríà yẹn their account is booming seriously wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ wọ́n máa lu péjì ẹ̀ pa fúláàgì ẹ̀ wọ́n máa claim victim wọ́n máa pariwo pé ìwọ ló ṣe wọ́n àwọn dẹ̀ ló ń ṣèkà fún ẹ lábẹ́lẹ̀ pé ọlọ́run torí bẹ́ẹ̀ ọlọ́run máa ṣèdájọ́ fún oníkálukú gbogbo tó bá ti mọ̀ ṣe ọlọ́run á ṣèdájọ́ fún oníkálukú ìgbà tí mo sọ fún ẹ nígbà yẹn tó bá sọ gbogbo géèmù bó ṣe ń lọ you no agree me need anything from you o mi ì dẹ̀ sọ pé bóyá o ti understand kọ́ mọ̀ bá sọ pé torí pé o lérò ó ti níbi tí wọ́n ṣí lọ ń sìn wọ́n ti pààrọ̀ ọwọ́ tó ti yé bẹ́yẹn ṣùgbọ́n olójú ẹ oníkàlùkù ló bí ọmọ títí ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ so iṣẹ́ yẹn iṣẹ́ blogging is not a is not an uh, mi ò wo gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ rí mo wo gbogbo nǹkan tó ti ṣe tó dára ni mo wò ṣó ti yé mi ò wo ẹ̀ṣẹ̀ torí pé mi ò ń ṣe ọlọ́run tó rí inú tó ròde everybody gets everybody see you know don't give them your money and if you change for better tó ta sí mi rọ́fúlì mọ́ màá sọ fún nǹkan tó wà ń bẹ ọwọ́ agbára pààrọ̀ ara wọn ó ti wọ́ tó o bá ta sí mi mọ́ rọ́fúlì tó ń bá bẹ̀ gan kó ta sí mi kó má ta sí mi mọ́ rọ́fúlì torí ẹni tó bá bí ọmọ kan tó bá sọ pé wo níbí báyìí wàá mẹ́sọ pé wàá mẹ́sọ pé o lá ilẹ̀ àwọn ló máa lálẹ̀ nígbà tó yá kí ẹni tó mi ò mọ ẹni náà bó ṣe tó láyè ọmọ yẹn torí pé nísìnyí wọ́n support ẹ̀ èrò wà wọ́n fi èrò ṣu lójú ó misbehave ó tún jókòó ó tún wish me bad ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó misbehave torí pé ó ń wá owó òun ló máa la ilẹ̀ yín tó wish me yẹn ló máa jẹ́ ìpín tiẹ̀ àdàbí tí n bá ṣe burúkú fún àdàbí tí bá sọ pé kó lálẹ̀ a lot of people lórí mídíà yìí wọ́n ran níṣẹ́ tó máa bà ayé ẹ̀ jẹ́ tó máa pa ẹ́ dànù ló máa crash ẹ̀ and you guys majority of you ẹ̀ eh, ní forgiveness mo kàn ń ni o all of them tó máa béèrè owó lọ́wọ́ ẹ̀ they are sending them to you kó lọ yá owó ní London sí i kó lọ ta mọ́tò ẹ̀ kó fi ṣe sàrà fún wọn nàìjíríà kò sí nǹkan kan wọn ò lè wọn ò lè nǹkan tó ń wọn ò lè jáde fún ẹ kán kú fún ẹ wọn ò lè protest nítorí ẹ tó bá fàyè ẹ jì fún wọn wọn ò lè fi kó fún wọn ní láìfẹ kò sí nǹkan tó ń fẹ́ ṣe fún ẹ wọ́n máa ní wọ́n gbàdúrà fún ẹ àdúrà máa ń gbà ọ́ ṣùgbọ́n ó ní àwọn èèyàn tó máa ń gbàdúrà tádùn àwọn ọmọ ń gbà ṣó ti yé bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé tí wọ́n bá fún lówó kán dàṣe gan kò ní lè survive ṣó ti yé bẹ́ẹ̀ yàtọ̀ sí kí káwọn èèyàn support àwọn èèyàn kán máa gbárùkù tira wọn tó máa fi àwọn èèyàn lẹ̀bọ́n ṣe fèmí lẹ̀ single handedly they won't survive what I've survived wọ́n fẹ́ pa ọ̀tá ẹ̀ rẹ́ ni. ó wá ń gbójú káàkiri ó ń sáré pamọ́ ń ọmọ yẹn tí wọ́n ní ọ̀pá tó fi ń pè ní mọ́dúrà tó fi fẹ́ sí wanted ṣé ìwọ ló pa ìwọ kọ́ bọ́ ní gbogbo ìgbà yẹn tí wọ́n ti ń plan fún ẹ tó ti fẹ́ ba ayé ẹ jẹ́ wọ́n divert attention yẹn wọ́n á tún sọ nǹkan tó máa sọ fún ẹ because wọ́n fẹ́ kí ayé bínú sí ẹ wọ́n sì fẹ́ kí àwọn èèyàn ó ti ń ṣe dáadáa ó ń ṣe charity sọ ẹnìkan tó ṣe charity nàìjíríà tí ò ní problem àwọn míì tẹ rí lónìí tó yẹ pé wọn fẹ́ ṣe nǹkan tó dáa fáwọn èèyàn mọ́ nígboro kò ṣe pé míì nínú wọn rí lè láwọn pọ pé kò ṣoore tán kán sọdí nǹkan míì mọ́ ẹ because àwọn èèyàn tó ń tò àwọn èèyàn sí ìgbèkùn wọn ò fẹ́ kán bọ́ nínú ìgbèkùn àwọn tó sọ èèyàn di aláìní wọn fẹ́ kún kúrò nínú ipò àìní tí wọ́n bá fẹ́ múyàn kúrò níbì kan ó dàbí alágbára tó lọ sílẹ̀ alágbára kó gbúdọ̀ méṣọ pé òun lágbára jẹun tó lọ bá ń lé yẹn lọ. mo rí tó ń sọ pé Nigerian government Nigerian government some people want to pay school fees o to five eh, well, these people uh, this person want to pay five um, for school fees of five children Kilo ló kan Nigeria government ṣé Nigeria government tí ò mọye sensor tí ò mọye èèyàn tó wà nílùú ẹ̀ ṣé Nigeria government Nigeria ti everybody ṣe nǹkan tó wù ìlú tó bá ti tù tó ti tùbà tó ti tùṣe ìlú tó bá ti rójú ni wọ́n máa ń pe gọ́ọ̀mẹ̀ntì tó máa sáré sọ pé kíní kí ló kàn wọ́n ṣé nìkan ni òun nìkan ló máa kọ́kọ́ sanwó school these days people don't even believe in school again in Nigeria because when you go to school o lè make owó wọ́n believe pé kán lọ wá fóònù o kán máa ṣe tiktok kán wá fóònù o kán máa ṣe facebook kán máa ṣe content ó ti yé tó bá réyàn tó bá sọ pé òun fẹ́ lọ sí skul báyìí tó bá wà lábúrò wà máa pẹ́ pé ó máa pẹ́ kó tó lówó o ó máa pẹ́ kó tó lówó tó bá san owó skul èèyàn máa nísìn tó bá san owó skul èèyàn ọmọ márùn yẹn tán nísìn tó bá tún fẹ́ san another time nǹkan ṣé wọ́n ló máa tún san wẹ́ tí ìjọba bá ń fọ̀n dẹ mi ò sọ pé kó wicked o but goodness ẹ̀ ń kọ́ lánàá kí ló gbà kí ló fi gbà àwọn oore kan wà tán kò máa ń tìyàn lọ ṣe oore kárí mi oore tó jẹ́ pé ìkànnà kan kò lè continue nàìjíríà wọn kàn dìbò mọ́ ẹ báyìí wọn kàn rọ̀ mọ́ ẹ báyìí wọn gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ tán tó bá dẹ̀ ti rọ̀ mọ́ ẹ jù o máa ní problem tó bá dẹ̀ ti ní problem you are on your own èèyàn mẹ́rin ló jáde fún ẹ tó bá sọ pé dókàsì ò pa wá o dókàsì ń ṣe kinní kan kó lọ protest kan lọ bẹ ìjọba ṣé bí gbogbo àyè báwọn èèyàn tó mọ̀ ṣé wọ́n mọ̀ yàn kò ní dábẹ́ ń tó fúráàgì ṣó yìí bí mo ṣe ń sọ̀rọ̀ ṣe ni wọ́n fúráàgì tó ń flag ẹ̀ wọ́n flag ẹ̀ gan mo rí orí màá ṣe báyìí ó sì ó ṣe ti kí ló tẹ̀ flag ẹ̀ náà ó lisi lisi ó máa instigate ó dẹ̀ máa ń sọ pé olówó ó máa lo oníṣẹ́ lọ́wọ́ ó dẹ̀ máa ń jalè ó máa ń jalè gbogbo ẹ̀yin tẹ́ máa ń bò tẹ́ máa lẹ lówó lọ́wọ́ yẹn you a thief because mo mọ̀ pé nísìn group yìí ló máa ma flag show yìí mo fẹ́ kó o kúrò nínú ìdè tán fẹ́ sọ ẹ́ sí àbí tán ti sọ ẹ́ sí already ọdún èèyàn ti lọ wọ àwọn tó dẹ̀ kù don't be surprised tó bá mọ̀ pé lára àwọn tó kó ẹ sí wàhálà ló ń bẹ àwọn èèyàn wá bẹ́ẹ̀ pé kó wá gbowó lọ́wọ́ ẹ̀ kọ́ wọn máa rí ẹbí mugun ni wọ́n ní ìtàn fẹ́ kó máa ṣe fún wọn nìyẹn. owó tí mo pín nígbà tí mo pín owó last tí mo wá jáde lórí mídíà tí mo pín owó was July last year June July last year gbogbo àwọn tó gbowó yẹn jù lọ́wọ́ mi àwọn tó tẹ̀lé bí àwọn tó tẹ̀lé Lizzy Anjorin ni mo jáde gbàdúrà mo wá lọ wo péjà Lizzy Anjorin gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn ló bá gbowó lọ́wọ́ mi gbogbo àwọn fáǹsì Lizzy Anjorin ló bá gbowó lọ́wọ́ mi. ọjọ́ mélòó tí Lizzy bá dẹ̀ fẹ́ fún yàn lówó á sọ fún yín pé òun ti fún wọn ní secret ẹ̀ ẹ̀ níbi tó ti jáde lórí mídíà kó wá sọ pé òun fún wọn lówó ẹ má kàn tàn bá yín wá kó post ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ á ní owó tó ń gbà yẹn ń sìn lórí YouTube owó tó ń gbà yẹn lórí Instagram sìn òun ti pin fún àwọn tí aláìní tó fowó sí ní irọ́ ló pa he give nobody owó yẹn ló fi ń sustain tó máa purọ́ fún wa pé òun jalè mean, pé òun ò jalè. stop giving them your money the more you are giving them the more you dey continue giving you problem lára owó tó máa fi ṣoògùn tiẹ̀ wọ́n tún ṣe oògùn sí ẹ ibi tó olóò ti jáde lé tán ti gbé ẹwọ gbogbo oríṣiríṣi bẹ̀yẹn tán ti fi dán oríṣiríṣi wọ̀nyẹn wo owó ẹ̀ náà máa tún fi ṣe oògùn original tiẹ̀ owó ẹ àwọn tó wá bèrè olówó yẹn bóyá lára wọn tó fi ẹ́ sí problem èmi mọ̀ ni wọ́n ní kó wá gbowó yẹn tó bá fún wọn ní one fifty thousand ẹni tó rán wọn wá yẹn tó ń bá ẹjà á gba percentage nínú ẹ̀wọ̀n olówó kankan tó fẹ́ san ọmọ skul kankan ò sanwó tó bá sanwó skul yẹn ń sìn ṣé owó tó o máa sanwó skul ọmọ yẹn forever tọmọ yẹn máa fi parí skul ni ṣé o máa san ni ẹni tó bímọ ṣèbí wọ́n ti ń gba owó kìíní ní nàìjíríà nàìjíríà people should settle nàìjíríà people nàìjíríà people should settle nàìjíríà problem they taking people in abroad for granted especially ìwọ báyìí sìn o ti bú wa dáadáa rí o tó wọ́n ti mọ̀ pé wọ́n ti plan fún ọgbọ́gba tí àwa á lè sọ̀rọ̀ fún ẹ wọ́n á jẹ́ káwọn tó lè sọ̀rọ̀ fún ẹ tó máa gbà ẹ́ lẹ̀ òun náà wọ́n á kọ́kọ́ jẹ́ kó ṣiṣẹ́ wọn àwa tàṣán àwa jayé burúkú báyìí sìn àwa ṣe kinní kan àwa dàbáwọn kan wọ́n fẹ́ báyé yín jẹ tí bá ti ń sọ bẹ́ẹ̀ fún yín wọ́n fẹ́ báyé yín jẹ ni but lẹ́ni báyìí sìn ọlọ́run gbé wá fún mi ni and I have sound sleep deep deep transit ni o kò ṣe pé èèyàn kàn sùn ó kàn rí báyìí ó kàn rí ó ti yé me no dey like to put my mouth to say you understand me kò ṣe pé ẹ̀rù anybody ń bà mí o ẹni bá porí mi níbi ikú burúkú ló máa kú sórí tẹ bá lẹ àwọn èèyàn tó máa sọ pé wọ́n ń ta ọ̀fọ̀ yẹn tí Lizzy Anjorin bá sọ pé òun ní bàbá kan ṣó ti èmi kò ní bàbá tó ju bàbá tó wà lókè tó wà nísàlẹ̀ tó wà lọ́tún àtòsí tó bá náà fẹ́ ta ọ̀fọ̀ kan báyìí ó máa ti ta fún wọn kó tó di pé dọ́dọ̀ á ta fún wọn látẹ̀yìn kó tó di pé wọ́n gbé ọwọ́ ó mọ̀ lísì ó ti yẹ yín lójú wọn ó kò lè àwọn lè dàbí pé nǹkan slow a máa sọ fún wọn pé slow because lójú tí wọn bíi pé kó má ṣe dáadáa mọ́ so ti yẹ yín àtòun àtàwọn group ẹ̀ àwọn Koko Zaria àǹkọ àwọn olórí burúkú a ti sọ fún wọn níjọ́sí pé tábà ni wọ́n máa jábọ́ wọ́n máa jábọ́ tábà ni wọ́n máa ga ọlọ́run máa jẹ́ kí wọ́n ga tó bá ti ṣe burúkú sí àwọn òní gá wọn máa gbìyànjú ni tó bá kàn ṣe píchọ̀ tó bá bẹ̀rẹ̀ sí gẹ̀rẹ́sẹ̀ fún wa wọn kàn fẹ́ jẹ́ ká mọ̀ wípé wo à ń gbádùn níwà ara nǹkan wọn ara nǹkan gásà ó ti yé stop giving them your money tó bá dẹ̀ sọ pé o fẹ́ máa fún wọn lọ fún wọn o bọ̀ mo ń sọ fún ẹ àwọn tó wà lẹ́yìn lísì lè wà lára àwọn tó wà ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ tó máa náà fẹ́ sanwó skul ọmọ let these people gbogbo wọn tí wọ́n ń ṣe wèrè yìí tó wà nàìjíríà tó ń ṣe wèrè bí òsínwó yẹn èlé nínú wọn mélòó ló ń sanwó skul ọmọ ní nàìjíríà mélòó ló ń jáde gbogbo àwọn tó bá ń gbowó lọ́wọ́ àwọn tó wà nílùú òyìnbó ni wọ́n dẹ̀ ti gbé owó dé wọ́n ti gbé kẹ monetization dé nàìjíríà wọ́n máa gbé pé ó láhùn ó láhùn ṣé gbogbo owó tí a ti ṣe sílẹ̀ àti iṣẹ́ tí a ti ṣe sílẹ̀ ṣé iṣẹ́ tí àwọn tó bá wá sórí platform ẹ̀ wọ́n máa wí pé àwọn sórí ń sìn ẹ̀ ẹ̀ tábà ti lọ sórí platform ẹ̀ mọ́ kò lè make owó fídíò mi tó go viral gan láyé yìí òyìnbó ló ṣe ẹ̀ àtàwọn black america oríṣiríṣi gbogbo ìlú káàkiri ní orí nàìjíríà bẹ́ẹ̀ ọlọ́run eléyìí máa ń gbọ́ mo dídì lọ́ máa ń wò ni. àwọn èèyàn tó máa ro dáadáa fún tó máa ro burúkú pẹ̀lú ojú rírẹ̀ rí ní ìjọba tí a wà báyìí sìn yorùbá ni o yorùbá ló pọ̀ jù nínú àwọn tó ń gbé ogun yorùbá ni bẹ́ẹ̀ ni they wage war against their team bí ẹni tó ń ṣépè fún ni wọ́n. kó máa gbé ogun tira mu go and check bí n bá fẹ́ ṣe é lẹ́ni tí mo fẹ́ kọ́ làwọn tó máa ń sọ oúnjẹ yẹn lọ́wọ́ dáadáa lórí mídíà àwọn tó máa ń sọ oúnjẹ tá a bá la ń sọ oúnjẹ yorùbá yẹn ìwọ lọ àwọn ọmọ ìsókò ọmọ bẹ́ńtẹ̀ àwọn ọmọ èdò àwọn ibo yẹn tó máa fẹ́ sóúnjẹ ìwọ lọ wò ọkàn wọn balẹ̀ báyìí àwọn ọ̀tọ̀kọ wọn náà máa wà ń bẹ̀ yẹn ìwọ jẹ́ kẹ́nìkan gbé ọkọ ẹ̀ síta bá àbó gbé nǹkan kan síta tó jẹ́ nǹkan tó dáa yorùbá máa fọ́ gímọ ni yorùbá náà kìlà wọn náà wọn ò ní sanwó skul ṣé wọn ti kí ló fẹ́ lọ skul lọ kí ló fẹ́ lọ ni wọ́n wà skul nílò mi lè jẹ́ pé ẹni tó lọ school tó kí n kàwé dáadáa gan ìwé yẹn torí fresh yìí kò tún wọrí mi mi ìdẹ̀lẹ̀ mi kò wọrí mi ó ti yé bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó kàwé dáadáa nílùú òyìnbó tí ò ní ṣiṣẹ́ kò sí oògùn tẹ́ lè gbé tì í èyí tó máa sẹ́ pé wọ́n fi oògùn wọ ẹnìkan láti nàìjíríà àbí láti amẹ́ríkà àbí láti ìlú kan lọ sí nàìjíríà yẹn ẹ mọ̀ nǹkan ẹlòmíì ti ní mental problem ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ ó possible because spiritual náà wà but kì í ṣe ọmọ ọlọ́run kì í ṣe ẹni tó ń gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ tí ò dẹ̀ ṣe burúkú fún ènìyàn mo mọ̀ láyé yìí pé ogun wà ni so àwọn tí wọ́n bá pè tèmi bá sọ pé tó bá lè lọ́nà ìyàwó ni pé wo mi tí bá lọ nàìjíríà tí bá lọ sí nàìjíríà tí mo fi dára mi ogun anybody kan ló ràn mí tí bá jókòó sínú ilé tí mo ní mi ò jáde tí mi ò kúrò nílé mọ́ mo fi dára mi ogun anybody kan ló ràn mí tí ma bá wà ní Quebec tí n bá ní mi ò ṣiṣẹ́ kò ṣe pé mi ò mo yọ̀lẹ́ mi ò fẹ́ mi ò mi ò gbọ́ French tó o bá dẹ̀ French ní Quebec you have problem ọmọ mi gbọ́ French tó bá jáde lónìí wọn ò ní sọ pé wọn ò fún ní nǹkan kan wọn ni ní fún ní wọn ò ní fún ní báwo pọtẹ mi ò sọ French so kò sí bó ṣe máa wà comfortable àfi tí n bá dẹ̀ fẹ́ máa lọ ṣiṣẹ́ ká dúró eight hours ká dúró lórí dúró ká dẹ̀ máa gbà tó ìta bá dẹ̀ gbà tán kò fún wa lọ́wọ́ kò fún wa lọ́wọ́ ṣó tiẹ̀ mọ́ nǹkan mo fẹ́ ní break lórí facebook for some time mi ìfẹ́ post yẹn gan lórí facebook yìí tó wọ́n mọ̀ bí nígbà tó bá wá sórí facebook báyìí owó yẹn ló fi ń sustain ṣé kọ́bọ̀ kọ́bọ̀ tó bá pa ní a month tó yá wọ́n fún ẹ ní hundred dollar wọ́n fún ẹ ní kíni kan ṣọ́ọ̀ ló fẹ́ fi san owó owó two thousand plus mo san nígbà tí mo gbénu lé láti four years mo ti gbénu lé mo san gbogbo owó tí mo ti ná nínú ilé yàtọ̀ so owó lé mi lásán mo calculate ṣe ti something thousand dollar látọdún tí mo ti dénú lé owó what mo the bank ń kú bẹ́ẹ̀ mi rè pé ó ti my daughter was now asking me pé how pé the Lord has sustained us so much oh. owó tí mo ti pa pé mo lọ ṣiṣẹ́ because uh, you are not going to get original things once so far you are if you are not speaking French if I started going to school today tó bẹ́ẹ̀ pé mo ti ń lọ school wọ́n á máa sanwó pé mo ń school fún mi pé mo tẹ̀ fẹ́ kọ́ French wọ́n á máa san fún mi. ṣó ti yé kò sí iṣẹ́ ní Quebec as of, today tí ò ní ṣe tẹ́nìkan bá ṣe pé ìgbín òkín rìn kó rálà nú <laughs> kò ní kò àbí kò ní dáa fẹ́yìn àti babaláwo yín ni àbáyé babaláwo yín fẹ́ bàjẹ́ ni tí nàìjíríà ni wọ́n ti máa ń ṣe gbogbo yẹn wà á máa gba aláàánú ni o aláàánú ni o èèyàn mélòó ni àwọn ṣàánú fún ẹ tó bá máa ṣàánú gan bíbélì ṣe sọ fún wa ológbúdọ̀ ra ológbúdọ̀ ṣàánú àánú mélòó ni wọ́n ṣe fún ẹ ń sì tó kà tó fẹ́ máa ṣàánú fún wọn àánú mélòó ni wọ́n ṣe fún ẹ tọ́jú owó ẹ kó o dẹ̀ lọ gbájúmọ́ ṣọ́ọ̀bù ẹ stop nàìjíríà wọ́n ti jẹ́ kó o ṣiṣẹ́ síbẹ̀ wọ́n máa wọ pé tí n bá dúró for some time ẹ kìnnì kan ẹ tó bá ti after some time now wọ́n á gbàgbé case wọn ò ní lè gbàgbé ẹ but àti mọ mo mọ bí ó bá kan òkè tó kanlẹ̀ àti mọ bí tó máa yí sí ó ti yé ọlọ́run ilé ìmàlè ń gbọ́ tó bá jẹ́ pé nígbà yẹn torí mo wò bó ṣe wà yẹn orí ọjọ́ kan mo ṣe fún ẹ rí orí ọjọ́ kan ó ṣe fún mi rí ọdún òtẹ́ bá ti ṣoore tí yẹn ṣòre fúnyàn kẹ palẹ̀ fún bíi pé kẹ ọmọ mi ìbẹ̀ ẹ́ ṣọmọ pé gbà tí mo bèrè lọ́wọ́ ẹ̀ o ṣe ń gbà yẹn mi ìdẹ̀ ní kò ṣòre fún mi gan mi ò rówó lé ni o àwọn kùbẹ́ẹ̀kì tí wọ́n bẹ̀ẹ̀ tí mi àti gbogbo àwọn tó wà ń bẹ̀ náà ọmọ nàìjíríà náà ni kò dẹ̀ ń ṣàjẹ́ kò ṣe mèrè kì í ṣe agbára òkùnkùn wọ́n bẹ àwọn èèyàn máa ń wá connection kiri ni àtàwọn tó ti gbé bírí tó ti wá tó tó máa lọ fẹ́ migration adẹ̀ títú gbogbo wọn láṣẹ rí báyìí sìn téèyàn bá fẹ́ migration gan sí tó bá ti gbọ́ pé you marry migration gan sí tó bá sọ pé you marry from where tí ọkọ ẹ̀ ò bá ti jẹ́ ẹnìkan tó serious tó jẹ́ pé òun náà jẹ́ serious fellow ẹ́ tó jẹ́ pé ẹnìkan tó jẹ́ òun lọ fẹ́ refugee ìwọ́n tó ti jẹ́ migration ó ṣẹ̀ lọ fẹ́ refugee ìwọ́n tó yẹ̀ dé ní Canada government ti open eye to eye ẹ ti ẹ̀ wọ́wọ́ mi ọwọ́ mi kan á ti yọ ìkan ẹ rí ìkan wà <laughs> that's good hmm. ó ti yé a lot of things ló ti wà open sí ìgboro face your business a máa bá ìjọba nàìjíríà sọ̀rọ̀ ìyá tó ń bá ìjọba nàìjíríà owó yẹn àní fún ẹ ẹ má fún mi mi ò fẹ́ ọlọ́run á fún mi ọlọ́run á dá mi lóhùn ọlọ́run dẹ̀ ń dáhùn kò sẹ́ni tó lè ní kí n fò kí n ṣó mi lè fẹ́ bẹ́ẹ̀ ni èmi ni mo lè halẹ̀ mọ́yàn ní bí wọ́n lè halẹ̀ mọ́ mi èèyàn gbowó mi nínú ilé yìí báyìí ẹni tó gba one thousand lọ́wọ́ mọ́ mi wọn ò bí re orí mi ti máa ń sọ̀rọ̀ mi báyìí wọn ò bí re kó challenge mi ó máa gbé information jáde ni kò lè ní èmi ò gbowó ẹ mi ìgbowó èèyàn mi ṣe fraud now ṣó ti yẹ èmi ò dẹ̀ ráyè láti máa lọ gbẹ́jọ́ kan máa sọ pé kí lóbìnrin yẹn ṣe é mẹ́yẹn ẹ bá mi lọ wẹ́ẹ̀dì kan tó wà ní tó wà ní London kí ló ń ṣe mẹ́ẹ̀ kí ló kàn ń pẹ̀lú ayé wèrè ẹni tó bá ti gbẹ́rù ẹ̀ sílẹ̀ tó lọ ń wọlé onílé tó ń wòdì onídìí ẹ ò lè máa gbé tiẹ̀ lọ tó bá ti yá bíi pé kọ́mọ wọn lọ sẹ́wọ̀n káyé wọn bàjẹ́ kí nǹkan burúkú ṣe wọ́n tó bá máa dẹ̀dẹ̀ ṣé tó bá tiẹ̀ lówó ṣó máa ń bẹ̀bẹ̀ fowó tí ọmọ wọn fẹ́ ṣe kéèsì mo ń bọ̀ mí ti dé ọ̀dọ̀ tiẹ̀ mo kàn ń sọ fún ẹ torí pé bí wọ́n ṣe fẹ́ ba ayé ẹ jẹ́ ìkúnlẹ̀ àbíyamọ ò fẹ́ kún ọlọ́run ò fẹ́ gbà òun ló ṣe ní kí n dá sí o tó bá dẹ̀ wù ẹ́ kó wá tún bú mi tó bá ti wù ẹ́ kó tún ní kó gbógun tì mí a máa dá sí mi tí ì sọ nǹkan tá a fẹ́ ṣe o àì máa pe ìjọba nàìjíríà bọ̀ tó bá ti wù ẹ́ o tó bá ti ṣe tán tí gbogbo nǹkan wà òkè kó tún bú mi òkò dẹ̀ tún máa bú president Bọ́lá Ahmed Tinubu tó bá ti sẹ́ni tó bá ti ń jẹ́ Bọ́lá ò gbúdọ̀ bú wọn mọ́ Dorcas kí ni mo sọ fún ẹ tó bá ti lẹ́ni tó jẹ́ Bọ́lá ò gbúdọ̀ bú wọn mọ́ àjàjà kó jẹ́ Ṣadé àbójẹ́ bàbá Ṣadé àbójẹ́ ìyá Ṣadé ò bú o kì í ṣe rọ o a máa pe ìjọba yẹn a máa béèrè lọ́wọ́ wọn torí ní ojú wa bó jẹ́ drama dẹ̀ ló ṣe ní Lizzy fídíò yẹn sì wà lórí live tó ti yin ìbọn àmọ́ bóyá ìbọn ni ó ṣe láì báyìí ẹnìkan yìnbọn lábẹ́ rúfù ẹ̀ nothing was being done in tó bá mú kó pa òfin kó pa yẹn rẹ́ kó fojúfò wọ́n máa pa òtì ẹ náà rẹ́ ni so ti ye and again kò ṣe pọ́wọ́ ẹ̀ báyìí ló kú sí ọwọ́ ẹ̀ kọ́ ló kú sí but bí ìgbéraga mo tó tán ká sọ̀rọ̀ bí pé kò sẹ́ni tó lè bí wa ó náà ló kó bá gbogbo nǹkan tó tó bá yí pé ọjọ́ tó ń sọ pé ọmọ ọlọ́gá yẹn kú tó fíìlì pé bó tẹ̀ ẹ́ pò ń pretend olórin kan lamẹ́ríkà sọ ó ní even if you don't love me you pretend tó bá tẹ̀ jẹ́ pé òun tiẹ̀ lọ́ọ̀fẹ̀ mọ́ bí ọmọ yẹn ti ṣèṣe kújà bó tiẹ̀ ti ṣe ó ti ṣoore wọ́n ti gún ẹ lójú gún ẹ lójú wá tiẹ̀ kàn tiẹ̀ wípé ìkànnì ṣó lè kú ṣá kí ló fẹ́ pa ẹ má sọ bẹ́ẹ̀ tó bá kú mà tí bá mo ní programu sí ti bá ṣe tán a máa tẹ́ǹtì sí bọ́ bó ṣe sọ pé ẹni tó bá kú kó máa lọ pò ti dájú òun gbọ́ káwa ṣe tán wọn máa sọ pé Nigeria government ẹnìkan fẹ́ sanwó skul ó lè jẹ́ àwọn gúrùpù lisi ló ń sanwó owó skul wọn yẹn àwọn tó bá ẹwọ́ gbà ọlọ́pàá tó bá ẹwẹ́wọ̀n tó wọ́n máa gbàdúrà kan fún ẹ máa ṣe bíi pé wọ́n máa sẹ́wọ́n ní ẹ ó ti joyè kan wọ́n wá fi gbogbo yẹn wọ́n fi crash ayé wọ́n fẹ́ crash ayé ẹ̀ ni the more you are no longer talking they've done it for me wọ́n ṣe òun náà ṣe sọ pé kí àkáǹtì wa báyìí kó kéré you be wàá máa kéré lọ́wọ́ ara ẹ̀ but bó ṣe kéré tó yẹn platform mi atádùn bàjẹ́ ata àjọsìn ló kéré jù nínú àtàwọn ló ta jù gbogbo ẹ̀. ata àjọsìn òun ló kéré jù nínú ata òun dẹ̀ ló ta jù ó kéré gan kò ṣeé fi bọ́jú kò ní sẹ́ni tó lè fi platform mi kò fi kò ní sẹ́ni tó lè fi petrol platform mi kò fi dín mo sọ pẹ̀lẹ́nu mi kò sí ẹni tó lè fi àtagúngun platform mi kó fi létí ro kò sí ẹni tó bire kó fi sódà platform mi kó lè fẹ́ fi jẹ búrẹ́dì. Dorcas wọ́n ti bá ti ọ̀tá ẹ̀ jẹ́ pátápátá. tí mo bá ríran rí ẹ tí mi ò lálàá rí ẹ tí mo bá ní mo lálàá rí ẹ mi ní sọ fún ẹ bìkọ́ mi ní fẹ́ káyẹ̀ jájò bọ́ mi ní fẹ́ kó kọlù mí o mi ní fẹ́ kó kọlù mí mọ́. àwọn mọ́mì ẹ àwọn màmá àsàlẹ̀ wọ́n ti ṣe àwọn alágbára gan àwọn màmá àsàlẹ̀ wọ́n ti ṣe màmá àwọn alágbára wọ́n ti tọ́jú wọn mọ́lẹ̀ wọ́n dẹ̀ ti bìlí ṣó ti yé and some of them they are not ready to come down they are not ready to wọn ò rẹ́dì láti láti apologize náà you know ìyá oníyà ọdún òun ò lè lọ wọlé bá wọn bí irú kán wọn lò yín náà láti jà kán máa làwọn èèyàn lórí fèlú láti máa jà kán dẹ̀ máa fún wọn ní tókùn tó mọ̀ pé ilẹ̀ ilẹ̀ gbẹ kán dẹ̀ máa nọwọ́ káàkiri náà pé kán fara ní ẹnìkan bẹ́ẹ̀ kó a lè sọ kọ́m sí gbogbo orúkọ báyìí láti lè yín náà má fún wọn lówó ẹ̀ mọ́ṣá ká géyán ká kàn kọ́ọ̀tì ẹ̀ kéré mi ì tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ mo kàn sọ kọ́kọ́ sọ fún ẹ ni pé mo kọ́kọ́ fún ẹ wọ́n ni pé stop giving them your money lẹ́ nàìjíríà jẹ́ kí àwọn olókùú lọ máa sun òkú wọn jẹ́ kí àwọn nàìjíríà kan lọ máa kọ́kọ́ gbọ́ bùkátà wọn mi ò sọ pé forever ò ní fún ọmọ for now ní wákàtí ní àkókò tó bá ti ń sọ pé wọ́n ń fagbára wọn ẹ́ in tó bá ń ṣe tó ń da náà ìwọ náà rí mi ò sọ pé kó o má ṣe dáadáa mọ́ o but ní nàìjíríà yẹ kí àwọn nàìjíríà kan máa tọ́jú ara wọn for now àwọn ló ní nàìjíríà ló ń boost ló ń boom kò sẹ́ni tó ní crowd tó nàìjíríà nàìjíríà ń sìn even gan àwọn amẹ́ríkà tó ní page wọn wọ́n ń ṣeré bọ̀ lẹ́yìn nàìjíríà ń sìn ni tí o mọ̀ pé tí nàìjíríà bá ti gba nǹkan wọ́n máa gba wọ́n máa overtake ẹni yẹn wọn ò mọ̀ kán start o but tó bá rí ẹni ẹlẹ́ni tó bá dá nǹkan sílẹ̀ wọ́n mọ̀ kán jágbà they have we have the talent tí o mọ̀ pé nàìjíríà lèmi náà Don't give anybody your money for now. Because gbogbo àwọn tó rè pé kò mọ̀ nípa ẹ̀ gbogbo wọn pátápátá wọ́n máa bẹ̀yìn kó wọ́n máa bẹ́ẹ̀ ni àwọn tó fogun jà ẹ́ gangan náà máa fẹ́ jèrè ẹ̀. Ó láwọn tó ń ṣiṣẹ́ fún jẹ́ kán lọ máa sanwó fún àwọn tó bá ti ṣiṣẹ́ fún kán sanwó fún wọn. Jẹ́ kọ́kọ́ gbé sí ẹsẹ̀ gbẹ̀mọ́. Ta ni nọ́mbà two yẹn náà? ẹ̀yin èèyàn má gbàgbé o Koko Zaria ẹ̀ káńsù Koko Zaria o Koko Zaria ò ní lọ láì jìyà o tolú mo ti sẹ́ǹdì kankan sí ẹ náà jọba mi lo laptop ẹ kó bá mi kó bá mi post ẹ bá mi post kí lorúkọ ẹ bá mi post yeye kudi yẹn bí tó ti sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ Koko Zaria bá mi post ẹ yeye kudi sọ̀rọ̀ mọ́tò tí yeye kudi rà yẹn ó dẹ̀ fine but me, kàn like Nissan nítòótọ́ tòótọ́ Nissan is a good car but Nissan kò mọ́tò tí ò bá ti ní ní bíbá yìí mi lè sọ ní ní Dublin ó lè ní second value ẹ máa pé gbogbo ìlú pẹ̀lú mọ́tò wọn ni mọ́tò míì tẹ́ bá ti lò to some level price ẹ̀ tó bá ti ní anyway ṣá congratulation once again èyí Kudi ó ra mọ́tò yẹn dá láti wà tí Benz ṣe mọ̀ pé Benz ti lose value ní Canada sí wọ́n kọ́ Benz back wọn ló Benz mọ́ wọ́n kọ́ Benz sílẹ̀ ni <laughs> kì í ṣe rọ́ ẹ lọ bèrè Benz Benz now kò sí market like compared to two to three years ago nígbà tí mo ra mọ́tò yẹn everybody hunting for Benz Benz Benz Benz tí wọ́n bá ti ra Benz báyìí ọ̀dí ń sìn wọn ò lo Benz mọ́ Benz lose value kì í ṣe rọ́ ẹ lọ bèrè ẹ lọ bèrè dáadáa ẹni tó bá wà current mọ́tò tó ń current nsìn lexus ló ń gba first nsìn lexus ló ń gba first ó dà pé ford ló gba second nísìn toyota gan ti ń toyota wà òkè o but toyota yàtọ̀ pé toyota náà ló ṣe lexus but toyota gangan ó ní pàtì ó ní tó ń ya gan tó ń mọ̀ gan lórí kìnìún so Lizzy Anjorin Nigerian government ṣe mọ̀ pé àwọn èèyàn ẹ kú palẹ̀ mọ́ o listen mo wo fídíò ẹ̀ kan mi ò fẹ́ play fídíò ẹ̀ every time mo máa ń instigate ìjà mi ì lè sọ bóyá àwọn gọ́ọ̀mẹ̀ntì bóyá àwọn kan dẹ̀wà tó ń ràn yín níṣẹ́ o but mo mọ̀ pé tí ìjà bá ti ń bọ̀ báyẹn tí ìjà bá ti ń bọ̀ ní tí wọ́n bá ti sọ pé wọ́n fẹ́ ṣe rálì rẹ̀ listen inú ẹ̀ máa ń dùn gan you like fight torí nínú fight yẹn family Koko Zaria mo rántí ìgbà tó ń gbé tán pariwo mà yẹn tí àlùjọ sọ pé ẹ gbà wá lọ́wọ́ tó bọ́lá o àwọn ti mẹni tó fi Sunday Igboho sọ́wọ́ àwọn Fúlàní o Auto Bola ni o ìwọ àti Koko Zaria ló ń gbé jàǹgbà yìí wọ́n ní wọ́n fẹ́ ṣe rally sí àbí kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ protest ní twenty nine of this month inú ẹ̀ ń dùn ṣìí tán bá ti protest ọ̀hún ẹ̀yin TVC ẹ ṣọ́ra ọ̀kan mà tún wá lọ wálé lẹ́ẹ̀kejì o ṣé ti yé ẹ ṣọ́ra this time àwọn fẹ́ protest o tó bá ti náà fẹ́ protest nsìn gbogbo ẹni tí lisi bá ti mú bírú mo ráyò àbí kí lórúkọ ẹ̀yin kọ́ máa lọ wílé ẹ̀ kọ́ máa fi opportunity sọ pé wọ́n fẹ́ protest tó bá ti dọjọ́ yẹn kẹ́yà múlé yín ni kẹ́ ti gbogbo kíní pa wọ́n lè lọ àtàkì e torí lísì ti jáde ó ti you know ẹ̀yin shoprite tvc ná ṣe mọ̀ pé customer dédé ni wọ́n two thousand and twenty wọ́n ṣe àtàkì wọn náà ni ẹ̀ shoprite náà ẹ wò wọ́n máa lùtì tí wọ́n bá ti ní wọ́n ń protest nsìn àwọn Koko Zaria nsìn ni wọ́n máa dùn wọ́n á ti ráwọn boys olè jáde àti lísì lísì àmàpùrọ̀ òun ṣiṣẹ́ ni o òun ṣiṣẹ́ ni o kì í ṣèyàn mo fẹ́ sọ fún ẹ̀ ń sìn bọ́tí tó sọ lónìí tí mo rí pé òun instigate ìjà àwọn haúsá àwọn fúlàní náà kò sọ pé fúlàní àwọn haúsá yẹn ẹ̀yin yorùbá ṣe mọ̀ pé kò lè dáa fún yín ṣe mọ̀ pé ẹ ń tì yín ẹ má máa jẹ tòmátò haúsá tòmátò haúsá máa ta tòmátò fún mi láwọn dìdí máa kó tòmátò wá láti nọ́ọ̀tì wọ́n máa ta fún mi ní èkó ń bí màá máa jẹ tòmátò haúsá nítorí pé tomato táwa ń gbìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ sọ pé yẹn ò dáa tòmátò yorùbá ò kì í dùn àtàtàrodo yorùbá ò kì í dùn gbogbo ilẹ̀ tó yẹ kán fi gbìn nǹkan sí oní adẹ̀ nílẹ̀ rẹpẹtẹ gbogbo ilẹ̀ tó yẹ kán fi gbìn kọ́lẹ̀ ti bù ni abulẹ̀ tàbá tiẹ̀ mọ́bi tẹ́ ti wá ṣé wọ̀ wà nínú àwọn tó bu gbogbo ilẹ̀ ta ilẹ̀ tó yẹ kán fi gbìn nǹkan wọ́kọ́ ló ń rò pẹ̀lú àwọn tó ń bù ta tó sọ ẹ̀dá abulẹ̀ ṣòwò ilẹ̀ tí ò ń ṣe tiẹ̀ ẹ́ kán tó wí kán tó bọ̀ wá ti yí síbí kán tó bí kán tó bọ̀ kẹ́ẹ̀ tó pẹ̀ kàn fẹ́ máa fagbára gba nǹkan kò ní dáa tó flag ṣó yìí gbogbo àwọn ọmọọṣẹ́ Lizzy gbogbo àwọn tí mo dárúkọ gbogbo ẹnikẹ́ni tó ń ṣe plugging lórí lórí Facebook tó ní kó máa flag ṣó mi mo gbàdúrà fún ẹ kọ́ náà bá mi ṣe ẹ lọ́rùn lórúkọ Jésù tó bá yin sígẹ́ẹ̀tì ìjà kógun náà kó yí lórí káwọn tó ń support ẹ kógun gbé wọn mì káyé yín bàjẹ́ kí ìpàdé yín dàrú ó yá kógun ẹ̀yìn jà yìí ọlọ́run tó fẹ́ gun ẹ̀yìn jà Fìlístínì kó gbogbo ẹ̀yìn jà yín bẹ́ẹ̀ lórí kò yí padà. ó ní wọ́n ti ń jẹ mọ́tò ẹ kíní haúsá o kíní haúsá ni tòmátò haúsá ṣé gbogbo ẹ lè ṣiṣẹ́ ni ṣé ìwọ pẹ̀lú ọwọ́ ẹ̀ tó tó dàbí ọwọ́ ọwọ́ ẹ̀yìn tó ti tírín tó dàbí pẹ́ẹ̀nì ṣé o lè fi o lè fi mú ọkọ́ gbogbo àkúdàyà tó bá gbógun tìmí ní kọ̀rọ̀ ní gbangba olùwàjò kúkú ẹlẹ́ẹ̀kejì lórúkọ Jésù ẹni bá gbórúkọ ọmọ mi lọlé ológun àkúdàyà tó bá gbórúkọ ọmọ mi lọlé ológun olùwàjò kẹ̀dá bẹ̀ kúkú ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ogun ọ̀run dà ẹ̀yin àkúdàyà bíi tiẹ̀ ẹ kọ lù ó ẹ dìgbò lù ó ẹ pè mọ́ra. ó ní atayẹn ń kọ́ wọ́n ń kó atawá láti nọ́ọ̀tì ṣé yorùbá lè kọ́kó àjàjà yìí ń tẹ́ gbélé kó yẹn arọ nìyí tẹ bá ti dáràn tán ẹsẹ̀ ẹrùn ẹlẹ́sẹ̀ méjì lẹ má máa dá sí ìjà tán ló ń bọ̀ yẹn kíjà ṣàṣẹlẹ̀ kó ba lè kẹlẹ̀ ró lè jà tájẹ̀tì nítorí pé nínú nǹkan tó bá dàrú lẹ má ti ń jalè bẹ́ẹ̀ ni kíjà ṣá lè wà ṣe rí tẹ bá ṣe wèrè bọ̀ tí mo kàn fẹ́ mo máa sọ fún president Bola Ahmed Tinubu sin àti gbogbo àwọn ìjọba yẹn àti DSS a máa máa bá wọn máàkì àwọn tó bá ń ṣe wèrè yẹn kẹ má ṣe wèrè tán kẹ wá máa sọ pé kẹ wá gbójú pamọ́ torí bó ṣe dálẹ̀ ńgbà yẹn náà nìyẹn nígbà gbogbo ìgbà tó máa ń ṣe rálì ó máa dálẹ̀ ó máa pẹ̀lú wọn báyìí ni kẹ máa jáde rẹpẹtẹ ìkọ̀kọ̀ dẹ̀ ní ṣe ẹ́ ìkọ̀kọ̀ ní ṣe ẹ́ àwọn tó kú àwọn tó ń lọ wà lẹ́wọ̀n ìkọ̀kọ̀ ní ṣe yín o ṣùgbọ́n ẹ máa dájà lẹ̀ àwọn haúsá yẹn wọ́n máa kọ́ tòmátò wá sẹ́kọ̀ọ́ à ń jẹ tòmátò haúsá ní èkó ń bí haúsá máa kó tòmátò wá fún wa a máa jẹ nígbà kan dẹ̀ ní bọ́bọ́ yẹn ṣẹ̀ṣẹ̀ dé ń jọ́ sí ló sọ pé sẹ̀núdè asua sẹ̀núdè sọ asua náà náà fẹ́ ṣe léyàgbà yẹn ló sọ ló ń sọ haúsá torí pé àwọn haúsá ló máa ra àwọn bàtà yẹn tó máa pe bàtà china tó máa pe fún wọn ní Italia nígbà tó ń sọ pé kí ni orúkọ bọ̀bọ̀ tán náà rìlíìsì ńgbà yẹn tó ń sọ pé boyfriend ẹni tó máa sẹ̀núdè asua sẹ̀núdè sua sẹ̀núdè kìíní kan sẹ̀núdè kìíní kan ló máa ma sọ haúsá haúsá òsì kan. tí wọ́n bá loot anywhere this time around Lizzy Anjorin gbogbo aṣọ tó wà ní ṣọ́ọ̀bù ẹni mo fojú kà ń gbọ́ gbogbo aṣọ tó wà ní ṣọ́ọ̀bù ẹ̀ ni mo fojú kà. tó bá ṣe tán wọn máa sọ pé oògùn kan ló mú ẹnìkan. ṣé gbogbo àwọn tòmátò yẹn ẹni tòmátò yorùbá kò dùn ṣé yorùbá àti tòmátò yorùbá ń sìn àti tàwùsá yorùbá ṣé yorùbá gbin tòmátò ni wọn ta ṣé yorùbá gbin atako wọn ta ẹ fẹ́ fọ́ gbogbo ẹ̀ ní bàbá kan ló sọ fún mi gbà yẹn bàbá yẹn kó má ní láìpẹ́ mi mọ́ olówó ni Ọ̀túnba Fẹ́mi Àjàyí ọjọ́ tó ní tí mo gbọ́ tó ní à ah, ó ní i just like you ó ní tó bá jẹ́ ìjẹ̀bú ló fi pò ó ńgbà yẹn torí ìjẹ̀bú náà ní mà yẹn ó ní gbogbo àwọn kinní tó ń rí ọ̀gá mi kan ló introduce ẹ̀ sí mi ó ní pé gbogbo àwọn ìjẹ̀bú tó ń bá rí àyìn afẹ́ta lẹ́sì afẹ́ta góòlù afẹ́ta aṣọ afẹ́ta bàtà wọn ò ń ta nǹkan tó bá le tó máa ṣáà máa fi gbóra tó máa fi ṣe báyìí ó ní I like you because wàá gbé mọ́tò wàá tú mọ́tò wàá ṣe wàá máa ṣe when I just like you he wanted to mo ti sọ story wọn níbọ̀ jẹ́ nǹkan gbàgbé ẹ̀ síbẹ̀ yìí ṣé ìwọ lè kó oko ìwọ ò ṣe kọ tomato gbogbo ilẹ̀ tó máa lọ ń jíta yẹn tó bá tẹ̀ jẹ́ pò tí ìwádìí kó wá kọ tomato àti iṣu sórí àti àwọn nǹkan kan ṣé òun nílé sọ̀rọ̀ òun nílé sọ̀rọ̀ tí gbogbo wọn máa ń sọ̀rọ̀ wọn máa sọ̀rọ̀ láwùjọ torí pé ẹ ti fèrú kọ̀rọ̀ jọ Lizzy Anjorin torí pé ẹ ti fèrú kọ̀rọ̀ jọ tí gbogbo yẹn máa ń sọ̀rọ̀ ìwọ náà máa sọ̀rọ̀ wọn máa dájà alẹ́ wọn máa sílé ti jàṣá ni àwọn haúsá ń kó tomato wá ẹ eh, nísìnyí ṣé ká máa jẹ tòmátò àwùsá ni lọ ṣe tòmátò lọ kó tòmátò bàdágìrì wa àbí kó lọ kó tàjàṣẹ wa ṣebí tàwùsá sì ni ṣebí wọn gbà kan ni wọn kó tòmátò àjàṣẹ wọ sí nàìjíríà tòmátò àjàṣẹ la máa rà ní máa twelve yẹn máa fi sóúnjẹ lọ kó tìlú ẹ wá. you instigate fights inú ẹ ń dùn ṣìn torí pé wọn ní wọn fẹ́ jà ní on twenty seven àbí wọn náà fẹ́ ṣe rally wọ́n fẹ́ protest inú yín dùn níbẹ̀ ṣe máa wọnú ẹ̀ tẹ́ máa tí ẹ máa dagbó ẹ̀rú tẹ́ máa sọ́dìjà tẹ́ máa pa àwọn èèyàn tẹ́ máa sáré kó nǹkan ní wọn ẹni tí ò bá lu iphone tó bá bẹ̀rẹ̀ sí lu iphone lẹ́yìn tí wọ́n bá ṣe pa tán bá ṣe rálì yẹn tán àbùkù máa kàn yín ẹ máa rí pé tẹ́ ṣe ní last time yẹn tẹ́ bá fẹ́ protest oúnjẹ bá mú the government is just looking for a way to to to to subsidize to try they are trying their best kódà kan sọ ata yẹn kan sọ jẹ́tẹ́ nǹkan pẹ̀lú yẹn máa sọ̀rọ̀ ní láti ẹ̀ ńgbà tó wọ́n yẹn tó tẹ̀lé ó ṣìfù ńgbà yẹn bẹ́ẹ̀ ló lẹ́ pariwo ànígbàwo ànígbàwo kẹ́kọ̀ọ́ máa jà kiri ni kọ́ máa gbogbo nǹkan tán bá ti tán ṣe ní ọdún tó kọjá kọ́ ti ṣe nǹkan kọ́ ti kọ́ǹkan sílẹ̀ báyìí kẹ́lọ́ba jẹ́ kẹtún bì gínege ó lè ló ń ṣe bẹ́ẹ̀ arungun ni ẹni tó bá jẹ́ pé ọmọ ayé o tó bá rìlẹ́ẹ̀tì mọ́ ìlú yẹn kò ní máa bà jẹ́ àwa táwa lókèrè gan àsọ pé kọ́ máa bà bẹ̀ jẹ́ ẹ̀ ń bà nǹkan jẹ́ arungun simply because you want to eat and you are destroying it for others gbogbo nǹkan tó belong to others listen the whole wo ojú ń wẹ̀ mo kàn bẹ́ẹ̀ sí ni o kan tó wí kan tó bọ̀ ọkọ̀ tó jí tó dágbà lọ́wọ́ èèyàn wà á máa kíṣẹ̀ wà á máa kíṣẹ̀ gbogbo nǹkan yín ò lè ní you no dey shame for one day ẹ lọ shame jọ o ò ní tìjú and you causing problems. torí ẹ̀jẹ̀ tẹ máa ń ta sílẹ̀ yẹn tẹ fẹ́ mu yẹn kò lá mi mi mi láìkẹ́ ọlọ́run kò dẹ̀ láìkẹ́ pé kẹ́ torí ẹ ti fẹ́ mú jẹ tẹ́ bá tẹ̀ mú tẹ́ bá tẹ̀ jalè jẹ́jẹ́ kẹ́ ẹ má mú ẹ̀jẹ̀ bó torí ẹni tẹ́ bá fẹ́ fìkan gba fipá gba nǹkan lọ́wọ́ ẹ̀ sí àwọn ah, náà fẹ́ jà bí ọba á dìjà ẹni tẹ́ bá ba nǹkan wọn jẹ́ táwọn náà bá ní agbára àbí tó bá ní ìbọn wọn gbogbo ẹ̀ máa fi wọ́n bá ní agbára láti kọ́ ọlọ́pàá wọn á wá ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wá di kíní ẹ fẹ́ mú ẹ̀jẹ̀ ẹ tún fẹ́ jalè èèyàn kì olórí burúkú kan náà ní láàárọ̀ olórí burúkú olórí burúkú tó ti kálé yín tán yẹn kí lorúkọ ẹ̀ Koko Zaria ni pé ẹni bá ní kí n má ṣe tèmi ẹni ẹgbẹ́ kan tí ìgbín bá ṣu àfàyà ẹ̀kọ́ tí ìyàgbọ́ bá ṣu àfàyà ẹ̀kọ́ ẹni tó kọrin yẹn gan ìgò náà fi fọ́ lórí tán fi pádànù ìwọ gan bẹ́rí sùn bó ti kó pẹ́ láyé tó Zaria ẹrù ògùn ni ẹ ìgò náà máa fọ́ orí ẹ̀ dànù. olórí burúkú yín kán tó jí kán tó bọ̀ wọ́n gbọ́ orí Facebook kún wọ́n dẹ̀ ní ọpọlọ wọn ò pé ẹ tún bí ọmọ tó lè ṣe kinní ni ọpọlọ yín ò pé masiva yẹn ẹgbẹ́ ọmọ yín ni ọmọ tẹ tún bínú ẹ nífẹ̀ẹ́ kórìkórì ẹ pé kò má ṣe èrè kiri a máa bọ́ra lẹ̀ kiri a máa ṣe bí olórí burúkú gbogbo àwọn ọmọ kò níran ọmọ àlè ọmọ játijàti they be causing trouble táwọn bá ti kó tomato de kó o tó bá ti kó àwọn haúsá yẹn tomato haúsá wọn gbúdọ̀ jẹ mọ́ ṣé yorùbá ti ṣe ewé tomato ni ìwọ mélòó ni ìwọ lè ṣe ìwọ tí ẹ máa ṣe tó fẹ́ jẹ náà ṣe bó ló ní land ṣe bó land grabber ṣe bó máa ń jílẹ̀ gbé lọ ṣe tó lè jẹ Lizzy Anjorin lọ ṣe tó lè jẹ fúnra rẹ̀ yé cause trouble mọ́ you want every time you want people to fight nígbà yẹn nígbà two thousand and twelve tó ń ṣe títọ́gẹ̀ ó wà nínú wọn ṣe ló fi lówó sí ṣe ló fi lẹ́rù sí pé máa lọ jalè ní. and the trouble none, none of those trouble coming to you. ta ló organize àwọn wàhálà yẹn tó máa ní kó wà ń bẹ̀ pọ̀ ní kankan ò ní ṣe wo this time around kò ní lè jọ́ ò ń gbọ́ kò ní lè jọ́ tó bá fẹ́ protest wọ́n protest káàkiri àgbáyé tó bá náà fẹ́ fẹ́ ronú wọn kì í ṣe kẹ́yìn criminal bíi àwọn group Koko Zaria àtúrí bẹ́ẹ̀ ni kẹwàá kó sínú ẹ̀ kẹwàá bẹ̀rẹ̀ sí ń ba nǹkan jẹ́ kẹwàá bẹ̀rẹ̀ sí ń da nǹkan rú gbogbo ibi tó máa lọ tó máa lọ lùtù sìn ẹ̀yin ní on the twenty nine ẹ̀yin shoprite ẹ open eyes yín ẹ̀yin tẹ́ bá ń ta mọ́tò tó ṣe ńláńlá ẹ open eyes yín gbàyẹn náà máa ṣe bíi pé bóyá wọ́n ń jà ń sìn náà máa wọnú gáràjì wọ́n máa fi master key náà máa fi gbé kọ́kọ́rọ́ mọ́tò yín lọ ara wọn ti gbẹ̀kan tó bá gbẹ́ pé ara ń kan gáàsì àwọn olè ni wọ́n gbogbo àwọn majority things fraud yẹn kò ṣe bẹ́ẹ̀ lọ púpọ̀ nsìn gbogbo ọ̀nà ti lé ara ti kan wọ́n ẹ̀yin wèrè òsínwí tẹ̀dẹ̀ máa ń bẹ̀yàn sí mi ìwọ tó wà ní London yẹn mo forúkọ bò ẹ́ láṣìírí tó máa ń bẹ̀yàn sí mi tó máa ní káwọn kan pè mí tó máa ní wọ́n fẹ́ ra mọ́tò wọn ọ̀dẹ̀ ní mọ́tò kan ra wọn ní kọ̀ọ̀kan ṣe wọ́n máa pè mí a máa ṣe tán pé kò sí ẹnìkan tó máa ṣàánú fún ẹ ìtọ́lọ́run ti ṣe fún mi gan ọlọ́run ò ṣe fún ẹ torí mi ò erukú kọ̀ọ̀kan jọ èrú ló fi kó gbogbo nǹkan ìjọ tó máa ní kán kó èrè ẹ lẹ́nìí wọ ọlọ́run ilé ìmọ̀ rẹ̀ gbọ́ ò ní anything gbogbo yín tẹ́ erukú ọ̀rọ̀ jẹ́ tó máa ní kán kán yẹ̀ yín wò kán gba gbogbo nǹkan tẹ́ fi rú kójọ ẹ̀ ní nothing ẹ̀ ní nàdá. so listen ṣọ ààrẹ mo ti ń wo ṣáàtì ẹ ó ti pẹ́ tí mo ti dá sí at last òun ti instigate ìjà seriously kán lè máa kán into kéèyàn kú kò kàn ẹ́ kò wọ kí ṣàṣà wà tẹ́ máa fi kẹ́ máa lọ jalè kiri nígbà yẹn wọ́n lò jí ninety one thousand wọ́n lò jí kìíní thousand wọn ò purọ́ mọ́ ẹ ṣé wọn purọ́ mọ́ ẹ náà nígbà tó wá Canada nígbà tí ṣé wọn purọ́ mọ́ ẹ nígbà tó wá Canada tó ń fi ke ike oníke ló fi ra ló fi ra tíkẹ́ẹ̀tì wọ́n fi ra wọ́n fi kọ tíkẹ́ẹ̀tì fún ẹ nígbà tó wá Canada wọ́n dá ẹ dúró ní airport Canada bí mi de Canada ń gbà yẹn ní two thousand and seventeen àbí eighteen de Canada ń gbà yẹn ṣé wọ́n parọ́ mọ́ ẹni everything wà ní wọ́n parọ́ mọ́ ẹni ní nǹkan tó máa rí kòròkòrò báyìí kó o filé ẹ àti bàbá ẹ àti ìyá ẹ bẹ́ẹ̀ tiẹ̀ kì í sọ bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ kì í kíra yín bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ ti you know ẹ̀ tiẹ̀ sọ pé ibi báyìí ló ti wá àmọ́ ibi tó ti wá Lizzy Anjorin ìlú tí mo wà yìí wọ́n mọ lé mi nàìjíríà gbogbo tí mo sọ pa mi kò sí ìdíwọ̀n tí ìlọ ṣe tó máa ṣe feasibility study wọn lábẹ́lẹ̀ do you understand? ìjà tó ń sikẹ́tì yẹn àwọn yorùbá wọn ò jẹ tòmátò yorùbá mọ́ o àwọn yorùbá wọn ò jẹ tòmátò kí lẹ ní nídìí ìjà yẹn dúpẹ́ fẹ́ kàn fẹ́ ní ìṣẹ́jú kan tẹ bá sáré tán bá ti ní wọ́n ń da nàìjíríà rú yẹn wọ́n á ti sáré ṣí bọ́dà wọ́n á jí nǹkan ní nǹkan gbogbo ẹrù ráìsì dangote gbogbo nǹkan tí dangote bá kó ẹ máa jí gbogbo nǹkan oníkókó jíjí tẹ́ ń ti kó yẹn ẹ máa dẹ́wọ̀n ẹnìkan ní kì í ṣe pé ẹ máa fún gbogbo nàìjíríà àtàwọn tó jà yẹn but certain people kan ló máa lọ jí gbogbo kinní yẹn tẹ́yìn máa máa fi enrich ara yín and then you be saying that you are fighting for Yorùbá you are fighting for Yorùbá which Yorùbá Yorùbá you are fighting for that you cannot help that you still ọmọ yóò máa gbọ́kọ́ Yorùbá ọmọ Yorùbá ó máa ní ọmọ Yorùbá ní ara ó ní ojú àánú ó máa kórúkọ àwọn ọmọ ọlọ́mọ sórí mídíà ó máa ìwọ tún kó orúkọ ọmọ kọ̀ọ̀kan wá sórí mídíà ń let me tell you anytime ló lè rí mi nàìjíríà wọn ò lé mi ní canada o anybody bá ní má dèmi ní débà mo máa tú àṣírí àjálẹ̀ yín àjálẹ̀ group Anybody bá dẹ̀ ṣògùn sí mi ó máa kú very soon gbogbo ẹni bá pe orúkọ ọmọ mi níbi tó bá pe orúkọ mi níbi ikú burúkú ló máa pa ẹ́ olè tó lọ fẹ́ jà ní orí ẹ̀gàn ìgbọ̀gbọ̀n ẹ̀jẹ̀ náà máa fi ṣètùtù ṣọmọ pé o ti dárúkọ TBC last time yẹn náà mo ṣe jó TBC tó jó gbogbo nǹkan Lagos state tó jó gbogbo ẹ̀ you get richer Lizzy Anjorin you are coming again wo kò ní lè jọ láké fún ẹ this time around bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí kò wá ṣe tán yẹ́ẹ̀ you are working o oh, working ni working working working oh you are not doing anything wàá gbé aṣọ kan síbí àwọn aṣọ wèrè yẹn tolú má bínú díà bá mi gbé léèsì kan tó wà lórí bẹ́ẹ̀dì yẹn wá góòdì yẹn wàá gbé léèsì kan síbí tó bá gbé kan bẹ́ẹ̀ wọn èmi náà máa máa ṣe é sí àwọn èrò tó ti wọ̀ tẹ́lẹ̀ ṣẹ́tírí wàá gbé ó dàdó lómi dúró ní wọn bẹ jẹ gbé kó ń bẹ. àṣìbáyìí. Ah. Hmm. ṣẹ́rí ó ṣe máa ju sọ́pọ̀ rẹ̀ apá kan yẹn ni wo bámi tí wọ́n yẹn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ṣẹ́rí ìwà àjàjà kó tún wá lọ á tún wá lọ so kí lorúkọ ẹ̀ kí ni tó fi ń ṣe kí ni tó ń so sára kọ́tìnì yìí á lọ sósì aṣọ ìyá wúwo bí wèrè ṣó ti yé bẹ́ẹ̀ ó rèé kò tán kankan tẹ́ bá sọ pé ẹ sọ fún àwọn tó fi ń wọn kò ní gbé fún wa kò ní jẹ́ ká rí ó lè lọ ṣe níjọ yẹn tá a bá sọ pé àwọn olóòrán sí ó lè yọ ọdẹ pákéjì òun tàgọ lọ́sẹ̀ wa máa fi irọ́ ni o ó kàn fi camouflage ni o Lizzy Anjorin ah gbogbo aṣọ ẹ ìwọ ló ó tiẹ̀ jẹ́ pé bó tiẹ̀ ń rà bó tiẹ̀ ń wọ kò sí wàhálà tòmátò haúsá yẹn rodo haúsá a lè máa jẹ tó wo rodo haúsá rodo haúsá rodo yorùbá yẹn báyìí sìn ṣe ló da dáadáa ó da ó ta ni ó ta ju ti haúsá lọ ìwọ ló lè gbìn gbogbo ilẹ̀ tó jí gbé mẹ́wọ́ ò ṣe gbìn kan àwọn ò kì o à ń ṣọ̀lẹ o ẹ lọ ṣiṣẹ́ o à ń ṣọ̀lẹ o talẹ̀ bọ̀ àwọn ò jáde náà àpagboro mọ́ àbọ̀ sí gbòòrò àkẹ́rù ẹlẹ́rù náà ẹ máa wọ́n pé jáde lọ ṣiṣẹ́ àwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ o wọn ò ṣiṣẹ́ o wọn blackmail ni o wọn bá sọ mi wọn ò blackmail ẹ Lizzy Anjorin wọn ò blackmail ẹ stop your fuckery tó bá jẹ́ pé orílẹ̀ wa wà òkè okay wọn ò bí ẹ dáadáa kó má fi identity ẹ wọn àkúdà ayáwó kì í gbé society gbogbo àwọn tó wà ní Canada ni wọ́n mọ identity wọn everybody á pè báyìí ní ìṣẹ́ máa gbé sábà rẹ̀. lára àwọn ọjọ́ tí mo kó sí lálẹ́ gbé pé ìwé ìwé oníkìtì ẹ̀ òun kọ̀ wá pé kí ni wàhálà wọn kò bá ìsọ̀kan ní. tó bá mi mú white ìró àtibá kan àbí ìró kan gbà agbésápá báyìí ni tolúwa ni gbígbà fún gbàjọ ayọ̀ mi ti dé. ọjọ́ tó bá dán fẹ́ jà yẹn refinery yẹn bẹ̀ ló ń lọ oríṣiríṣi nǹkan tó máa ṣe ń bẹ̀ wọ́n lè bẹ̀ sí lọ kán jákì tírélà kán bẹ̀rẹ̀ sí fa kán máa fa gbogbo nǹkan tó bá ń bẹ ń bá ń bẹ olè olè ni wọ́n ní bàbá sọ pé wọ́n ń ṣiṣẹ́ olè jíjà is not a work you are instigating stop your stop your your nonsense ẹ ti fẹ́ mẹ̀jẹ̀ àti àti àti pariwo ojú àwọn ẹ̀rẹ́ sísẹ́ ẹ fẹ́ mẹ̀jẹ̀ ṣáá gbogbo yín tẹ́ bá tilẹ̀ fẹ́ mẹ̀jẹ̀ tẹ́jẹ̀ ń wù yín láti mú ẹ̀jẹ̀ èèyàn ó yẹ ẹ̀jẹ̀ tí yín ni kí ilẹ̀ kó gbà ẹ̀jẹ̀ yín ni kí wọ́n fi ṣètùtù. àpẹ lórí ẹ̀ ó ku Bukky Jesse. Bukky Jesse táìtù yẹn ni pé stop your fraudulent activities ní two weeks ago Brekete sọ pé òun fẹ́ òun máa ṣe autopsy and whatever tó bá tún fẹ́ ṣe ó lòun máa ṣe ó lòun ò dẹ̀ need owó anybody nígbà tó ń sọ tó ìwọ tó wá jáde pé tó bá lòun máa ṣe ẹ̀yin náà máa tún ṣe tìyín ẹ tún fẹ́ ṣe kí ni Bukky Jesse ó lè ní ẹ Bukky mi ì lè sọ pé torí pé ó lè ní ẹ̀ àwọn tó dẹ̀ ní pé kó máa ṣe bẹ́ẹ̀ yẹn bírú àwọn tó ń sọ̀pọ̀tì yẹn tó ń fún ẹ lówó yẹn à ní pé kó má dáwó fún ẹ bọ̀ tó ẹ ṣe autopsy kankan ó lè òun ni ẹ ó lè ojúkorojú ó mú iye èèyàn tó ti kú nínú ìjọba ní Èkó yẹn ẹnìkan súnmọ́ Sanwó-Olú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí young guy ẹnìkan nínú house of rep kọ́ni àbí rep one young the youngest uh, kìnní honourable láàrin wọn he died last week. a lot of young young people dying of recent ọlọ́run ò ní jẹ́ kó kàn wá ọlọ́run ò ní jẹ́ kó rí mi gbàbọ̀dé orí wa ò ní gbàbọ̀dé nígbà tí bẹ̀rẹ̀ tẹ́sí ló máa sán ó máa ṣe ọ́tọ́sì yẹn wọ́n tún ló máa ṣe tiẹ̀ ó lè ní ẹ́ ó fẹ́ kọ́ ilé oúnjẹ sí lẹ́kí sórí bọ́n ṣe ṣe fún Dorcas ẹ̀wọ́ tó nice ó nice for one day sórí nǹkan tó ń ṣe fún Dorcas Dorcas tó tiẹ̀ ń gba owó tó ń pè fún wọn wọ́n máa gbà lọ tán bá tán bá gbà tó bá ti kọ tán sórí Lizzy jẹ́ jọjọ partner tó mọ̀ pé partner in crime ni wọ́n at least wọ́n at least ẹ̀jọ̀jọ̀ wà papọ̀ ní àtàwọn tó dẹ̀ àtàwọn politician àtàwọn pásọ̀ tó ń support yín ẹ̀ níjẹ̀ ṣàn tó da jẹ́ ṣé o mọ̀ pé o mọ̀ pé o ṣe pé ìpẹ́ tó bá sọ̀rọ̀ against go for me èpè yín ò lè ràn mí èpè gbogbo àwọn pásítọ̀ àtàwọn tó ẹjọ́ ń support ara yín fún ìvù yẹn èpè máa lọ sórí wọn everybody yín sórí bó ṣe sọ̀rọ̀ gan yẹn tí mo ṣe rí yẹn torí pé tó bá ti ṣépè kò sẹ́ni tó máa wá fún ẹ èpè àgbọ̀nrín yẹn kò lè ràn ẹ́ lásà kò sóhun ìjà olórúkọ tá a lè dàpọ̀ èmi àtọmọ mi tó máa ṣe rere ẹni bá fi mí rí a máa fi rí ẹni tó bá fọmọ mi rí a fi rí ẹni bá fi bú a fi bú ìwọ báwo. alóhùn jalè àdàbí tó bá pín tó ń ṣe nǹkan tó dáa ni you are coming for the little boy ó wà nítorí pé òbílí pé bàbá ẹ ẹ eh, eh, bíi jòsí alọba ó lẹ́nu tó bá ti wá fún jòsí alọba bú mi má pa òwe mọ́ mi ò bú mi yé mọ́ pé mo call yín out anybody má ti fẹ́ sọ̀rọ̀ màá pe orúkọ yín tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ dárúkọ mi. dá orúkọ mi you are coming for oníjòsí alọ́ba ló máa gba gbogbo ogún mo tí Mohbad gbé sílẹ̀ torí pé fe fẹ́ fẹ́ jòsí alọ́ba o fe fẹ́ máa yẹn o le fe tori bi àwọn tó ń kòṣì yín lisi bi kẹ́ ẹ múyàn anybody yẹn lè fẹ́ anybody ṣé ti yé ayé yín kì í ṣe ayé kì í wa you understand lisi ni no gba ọkọ lọ́wọ́ ẹnìkan bọ́tẹ̀ sọ pé bọ̀bọ́ yẹn ti ṣalẹ̀ jẹ rí aṣalẹ̀ ní nìbàdàn òun ló ṣàgbolo rí ó ti ṣàgbolo dé pọtárì ọkọ ẹ̀ ọkọ ẹ̀ simply we just want to mú wá ní ẹ torí pé ó mọ̀ pé at the last máa gba royalty yẹn ni ẹ wá ń dá owó ok mi ní pé kó má dáwó fún yín o bọ gbogbo owó royalty yẹn àwọn tó ti dá owó tí ó máa gba tó máa ti wá sanwó royalty tó máa ti sanwó royalty yẹn ṣé ẹ máa dáwó owó tí àwọn tó dáwó yẹn máa fún wọn lówó padà ni owó royalty wo ni jòsí fẹ́ gbà owó wo ni owó royalty wo ló fẹ́ gbà. because a ti sọ many times pé wọ́n fẹ́ kí bọ̀bọ̀ yẹn kó kú àkùrù kó má ní ọmọ kankan jòsí tí wọ́n sọ pé ẹni tó bá ti ṣe tán sí o tó bá ti bímọ fún jòsí o àbí tó bá ti bímọ fún Mohbad o kó gbé gbogbo ọmọ yẹn jáde o so tó má gbọmọ kan jáde ńsìn ó pìfẹ́ ọmọ tán ti gbélé lọ́wọ́ tóun fúnra rẹ̀ sọ pé Mohbad gbélé òun lọ́wọ́ pé kó máa tọ́jú ẹ̀ tó ti kọ́kọ́ sọ ń bìgínì tí wọ́n wá kóṣẹ̀ wọ́n da ọ̀rọ̀ lé lórí tán wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ pé ọmọ yẹn ń kọ́ wá gbógun ti ọmọ ọmọ òkókó a ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn akadémí àwọn èèyàn tó wà láyé tó yẹ pé wọ́n lọ àwọn celebrate wọ́n máa adopt ọmọ ó tọ́jú ọmọ yẹn ó ti gbé ọmọ kó tẹ̀ wá jẹ́ torí ẹ̀ ni wọ́n tún ṣe wá pa ẹnìkan mí believe ẹ̀ ẹ ṣàfihàn system ti ọmọ yẹn dànù kẹ́ bá lè jogún tó máa sanwó yẹn fún yín tẹ́ ẹ̀ bá pẹ́ tẹ́ ẹ̀ bá lóṣù kọ́ńkọ́ wọn ò lè sanwó kọ̀ọ̀kan fún yín níbi tí nàìjíríà dé lónìí they just use you to fight wọn máa tí wọn máa ti já scores tán at the end of film ni actor yẹn máa ṣe kú. àwọn bóòsì gan wọn á ṣe wá gbójú jáde nígbà tí wọ́n ti ní wọ́n fẹ́ ṣe how many autopsy lè fẹ́ ṣe kí lọmọ yẹn ṣe fún yín gan tẹ́ fẹ́ kó ku ẹ̀ kó jẹrà síbẹ̀ yẹn kí ló ṣe tí ó ṣe ló ṣe fún yín. anyway mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ Mohbad mọ́ from Mohbad ṣùgbọ́n owó tó ń gbà yẹn ẹ kò fi ń ja ìjà politics náà lè ti ń jà lórí ọ̀rọ̀ Mohbad it's not good o ohun tí yóò bá lè gbà ìwọ máa mú mi ò gbèjà anybody o. ẹ sọ pé ẹnìkan gba owó sixty million ẹ̀yin náà dẹ̀ máa jókòó síbẹ̀ ẹ má máa gba owó anyway ṣá owó kókú lọ kárùn lọ. mi mọ́kọ tó wà lára jòsí alọ́gbọ́n tán máa tán máa ní wọ́n fẹ́ tó tínrín bí ọ̀pá tó tún wá ṣe ògo lọ sẹ́yìn tó gùn gbọ́rọ̀ come for àbú mi àdàbí tí mi bá sọ̀rọ̀ fún Mohbad rí àdàbí tí mi bá sunkún nítorí Mohbad rí àdàbí tí mi ó lè ní ìwọ àti Lizzy àwọn kan lẹ́jọ́ ń ṣiṣẹ́ fún olè olè ó fẹ́ fi kú ọmọ gòkè ó fẹ́ fi kú ọmọ dìde olè níyìn Only somebody let me read Only but what but what if the aloba accept the boy and we all the proper proper to him your English is not proper to him and the real father show up later to claim his son kò sí bàbá ńlá anybody tó lè claim ọmọ yẹn. any day tí proper father kan bá dé ẹ ìyẹn <laughs> ogún ọdún máa tún gbóná nìyẹn máa tún máa gbóná máa dàbí pé wọ́n ṣe é gun proper father wèrè wo nìyẹn. nǹkan tẹ́ ń try láti sọ tí ẹ̀rù ń ba everybody pé ẹ wọ́n fẹ́ fowó yẹn claim royalty àkàìmọye <laughs> tó kówó sí àkáǹtì lónìí tówó yẹn pọ̀ ju owó royalty tí ẹ fẹ́ gbà yẹn tó ti kú kí láàárọ̀ yìí ẹlòmíì ń jáde lọ́wọ́lọ́wọ́ ó ń jáde láyé bá a ṣe ń sọ yìí tówó tó wà lákàǹtì ẹ̀ ju owó royalty yẹn kódà ó lè ra ẹni tó ní royalty ẹni tó ní royalty àti royalty ó ti yé àtẹni tó fẹ́ fún wọn ní royalty kan tó ń pè ní kí lórúkọ ẹ̀ bọ̀bọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy yẹn Only ní nothing is wrong with my English Auto Success okay you know when you are typing at times it can be uh, typing error it happen but nǹkan tó kọ́kọ́ kọ tó kọ síbí báyìí ó ní but what if the aloba accept the boy and we all the proper to him to him and the real father show up later to claim his son. Okay, boy, and we hold the property to him. Oh, sorry. But But what if the Aloba accept the boy and we all will all the proper property? Oh, okay. Mm, okay, just a little error. Okay, will will all the property okay to him. Uh-huh. God bless you ẹ̀rí ògo ó ní will all the property to him okay. Let me tell you at this junction the property cannot be will to even Liam alone. All right? The property cannot be will to Liam alone. all right I don't support Ibo, but àwọn èèyàn ti ṣe nǹkan kan wrongly and when you do things wrong wrongly you get wrong answer when you do it right you get right answer. ọmọ yẹn lẹ́nu ẹ̀ kan ṣe mí again náà kẹ̀dẹ̀ rí ẹnu ẹ̀ tó ṣe mí mú torí ẹ̀ ẹni tó bá fẹ́ràn ẹ̀ wá gbọ́ràn sí lẹ́nu bóòtù ọmọ yẹn àtìyàwó ẹ̀ pátápátá ni alọ́ba ó ti rí ó ló máa ń ṣe yánmayàmá ó accept ìyàwó yẹn ó dẹ̀ accept ọmọ nígbà tó wà láyé ọmọ yẹn ti kọjá one month kó tó kù náà kò ṣe pọ́jọ́ tó bí ló kú ọmọ yẹn alọ́ba ti rí ọmọ yẹn dáadáa Liam náà fi ọmọ yẹn I mean Mohbad náà fi ọmọ yẹn ṣeré dáadáa ó gbé ṣeré dáadáa kó tó kú five good months a lot of things wọ́n ló ṣẹlẹ̀ sí Mohbad a lè máa sọ oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ àwọn èèyàn sọ pé oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ anyway wọn lè wílẹ̀ fún kò sí ẹni kò sẹ́ni tó máa gbalẹ̀ yá mú wọn kì í gbà kàtà láwọ àkìtì pé ó máa gbà pé á àwọn olóhùn ẹni yẹn gan-an kò ní dáa fún ni ó kò lè má let me tell you something àwọn míì wà nílé ọkọ lónìí mo forúkọ bá àwọn kan ní àṣírí ìdẹ̀ fẹ́ dárúkọ ẹni lónìí kéwọ̀n nìyẹn àwọn obìnrin nínú marriages àwọn fans ẹ̀ àwọn ọmọ tó jẹ́ ọmọ ẹ̀ wọn ò bí lè kó lọ claim ẹ̀ ìgbà tó tó stage kan bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi àǹtí kan báyìí ló sọ fún mi ìdáyàtò Sandra ó ní Wàsíù má ti fẹ́ lọ́ọ́ máa gba gbogbo àwọn ọmọ tó tí wọ́n gbé lọ fún tí àwọn obìnrin yẹn gbé lọ fọ́kọ wọn ẹ ti understand di àjọ wọn kò mọ máa imagine tí màá jẹ́ pé bàbá ọmọ yẹn ti kú bàbá ọmọ yẹn èèyàn máa ń yá fi nǹkan fún yàn èèyàn tẹ̀ máa ń yá àfi nǹkan àfi yá ọlọ́run wọ́n fẹ́ fi liam nǹkan tó ṣẹlẹ̀ nǹkan fẹ́ fi liam kó owó lọ àbí. okay and anyway we are talking we are talking of like 20 years from now. Let me now tell you something. níbi tí ẹ bá bìrì pé àwọn èèyàn ní ẹsẹ̀ tí wọ́n ní agbára dé hmm? tán bá lọ ṣe test tán lọ ṣe DNA test ọmọ yẹn tán bá ní Mohbad ló ní ńkọ́ tó bá tí ẹ tẹ̀yìn fúnra yín tó lọ ṣe tán sọ pé Mohbad ló ní ọmọ ńkọ́ ẹ máa jáde àbí. ẹ máa sọ pé sọ́rí àbí báwo ni wọ́n á dẹ̀ ti wí property àbí torí property ṣàlẹ̀ ṣe ń jà ẹ wá fẹ́ sọ fún mi pé torí pé ìyá ẹ̀ yẹn kò kí for ten years kò wá rí ọmọ ẹ̀ for ten years kò ní ní gbogbo àwọn tó gbé lọ́dọ̀ ẹ̀ pàápàá tóbi kan lè àti obìnrin yẹn sòfà tán ìjọ gbé kó má jọ òun gan ló lọ mọ woman yẹn lady yẹn ó máa ní lára property yẹn kó tún sọ mo tún sọ fún yín ní ìdàkejì pé kó sọ pé nǹkan ló lọ mọ kó gbé jáde kí Chelsea gbé jáde pé nǹkan ló lọ mọ wọ́n jọ gbé wọ́n dẹ̀ marry wọ́n jọ ṣe kíni wọ́n jọ gbé wọ́n dẹ̀ marry wọ́n máa fún ní property tó bá jẹ́ pé wọ́n ti wọn ò jẹ́ kí owó ràn sí gbogbo wọn lójú tí àwọn èèyàn ò dà wọ́n lára lédèrú it's a family things tọ́n bá ti wádìí ẹni tó pa Mohbad tí wọ́n bá dẹ̀ ti rí àbí tọ́n bá dẹ̀ rí wọ́n settle in fact ok tí ó bá tẹ̀ wá jẹ́ pé Wùmí èèyàn bímọ fún yàn ṣe ní kó má pààyàn ni àbí kò bímọ fún ó ní kó pa àbí kó jóun ló lọmọ you understand ìgbà tí ó ṣàtidí pé ìjọba ṣàti okòkò mọ́ nǹkan kan tí wọ́n lè jẹ́ kí because ẹjọba ti pọ̀ jù tí wàhálà táwọn èèyàn dẹ̀ ti ń jalè ẹ mọ̀ pé ó lé oríṣiríṣi àwọn èèyàn wọ́n ṣe many many many bad things bíi pé kí bàbá ọmọ náà kó máa gbóbìnrin kiri alọ́ba wọn ló ti bá gbogbo àwọn obìnrin sùn káàkiri imagine nonsense ẹ tọ́ ọmọ yẹn kú <laughs> ọlọ́run jọ o má jẹ́ rírú ẹ o yìí fi yọ o ṣùgbọ́n téèyàn bá wo nǹkan tí má yẹn ṣe you will hate him we don't we don't speak for him we only speak for the the the innocent boy tó kàn kú kó àìtọ́jọ́ tó bá dẹ̀ wọn koko náà tó bá jẹ́ pé ó ní ìfẹ́ ọmọ yẹn náà tó bá jẹ́ pé ó jáde fún ní bó ṣe wá tẹ̀sán mọ́ pé ta ló ń disturb ọmọ mi tó ń ké tó bá ké gan ah, ah. <laughs> kò ní kú wọn ò ní pàdánù bẹ́ẹ̀ bóyá àwọn cortism ọjọ́ yẹn náà ṣe mọ̀ pé wọ́n ṣàfihàn wọ́n ṣàníyàn fún ọ̀wọ̀ lójọ́ sí àwọn alágbára ju bẹ́ẹ̀ ṣe rò lọ ló wà ń bẹ́ẹ̀ ṣọ ẹnu mi. Bukky jèsè là ń sọ ń sìn Bukky ó tún ló máa lọ ṣe o tún máa máa gbowó kò dáa ní yóò bá ní gbà ó dẹ̀ sọ pé olówó lánàá náà nígbà tó ń sọ̀rọ̀ sí olówó excuse me Bukky Jesse ní tí mo ti ẹ̀ sọ mm-hmm, that is not of anybody business that is the life that is the life okay that is not everybody business let me tell you his life then he cannot control the society alright ọmọ tó bá ti ṣe apá ni wọ́n máa ń gbé tó bá sọ pé that is not anybody's business is part of is his life ṣé kò tó bá jẹ́ life ẹ̀ ni òun ò ṣe máa kó yẹn jáde tó bá máa fraud èèyàn òun tó bá jẹ́ pé life ẹ̀ ni kò ṣe máa kó jáde Bukky Jesse náà tó ń sọ̀rọ̀ because ó lè jẹ́ it's possible Bukky Jesse is here Bukky Jesse herself kí ló dé tí ò lè máa ṣe bó bòsì lánàá pò ń lówó owó tó ń gbà sálárì òun ní nǹkan tó máa jẹ lọ́wọ́ tó máa jẹ lọ́wọ́ tọjọ́ kù even gan Dangote bó ṣe lówó tó kò wọ́n gbúdọ̀ stop ẹ̀ báyìí kò gbúdọ̀ máa bóòsì pé òun ti ní nǹkan tó máa jẹ tọ́jọ́ kù Dangote mo sọ. tí Bukky Jesse bá lówó kí ló máa ń tọrọ owó fún lórí mídíà olówó ò kí ń tọrọ owó o olówó ò kí ń sọ pé kán fún ni go for me wọ́n máa wọlé lọ mú owó ni tọ́dẹ̀ ni wọ́n ní àwọn ìyá àsàlẹ̀ àwọn màmá tó lágbára gan ní lẹ́yìn kí lẹ́tọ́ máa gbé go for sí. àwọn ò lè ní anyway ṣáá. ta ló fẹ́ jáde tó wá fẹ́ bèrè Liam ta lẹ́rìí pé kò lè bọ́kùnrin mọ́ tó máa bèrè Liam lọ́la ta lẹ́rìí náà amẹ̀bọ má parọ́ mọ́ mi èmi kọ́ ni amẹ̀bọ o amẹ̀bọ èmi ni amẹ̀bọ o ọkọ mi sọ fún mi pé Ìyábọ̀ Òjó ni amẹ̀bọ o mhm. mi kì í parọ́ bí ṣe wà yìí ọkọ mi sọ fún mi pé Ìyábọ̀ Òjó ni amẹ̀bọ kò dá kéèyàn parọ́ emi kọ́ ni amẹ̀bọ torí tí ìjọba nàìjíríà bá náà ń wá ẹ lọ́la kó a sọ pé amẹ̀bọ is bọ́lá bọ́lá is amẹ̀bọ torí tó kọ síbí ń sìn wọ́n lè lọ máa táìpẹ̀ kọ́ máa gbé sọ́wọ́ èmi kọ́ o mi ò kí ń hide face mi anything tí bá fẹ́ ṣe máa fi face mi sí o èmi kọ́ ni amẹ̀bọ amẹ̀bọ ojú ti bẹ̀rẹ̀ o mm-hmm. torí mi ìpè ẹ̀ ń sìn torí tá a bá ti ń sọ̀rọ̀ àwọn tó bá ti jẹ́ bí àwọn tẹ̀ fẹ́ wọ́ tó jẹ́ ọ̀tá yín tẹ̀jọ́ ń jà èmi ò sọ̀rọ̀ wọn nítorí tiyín I'm telling you I'm just saying it because I know it's, this is not this is, it's not right àwọn nàìjíríà náà tó bá ètò fi ojú ọmọ yẹn ráre òtítọ́ tó bá fẹ́ ṣe anything kàn ṣe on time ṣó ti yé tó bá fẹ́ ṣe anything kàn ṣe on time èwo ni kàn kàn máa prolong matter kàn máa prolong matter kàn máa prolong matter ṣó ti yé anything wọ́n bá fẹ́ ṣe tó bá sọ pé this is we don't want to affect because we want to protect this baby it's not because of anybody ṣó ti yé Auto Success don't break the remaining table èmi kọ because see see amebo here lórí ọtí sọsọsọ sí ó ti kọ síbẹ̀ pé amebo is Bọ́lá Bọ́lá is amebo i'm not amebo o torí Lizzy Anjorin tí ó lè lọ gègé sọ́wọ́ àtàwọn kan wá sọ pé lọ́la amebo is Auto Bola Bọ́lá is amebo èmi kọ o but ẹni tèmi mọ̀ tèmi dẹ́rù àwọn máìkì mi rẹ̀ kì í tàn mí jẹ ṣé ti yẹ yín bí Ìyábọ̀ ni mo rò pé òní amebo yìí àwọn gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe yẹn mo ti rí gbogbo sign wọn bí kán lọ gbé ọmọ òǹdó kan tó ń ṣèdè wá kó a máa fẹ́ sọ̀rọ̀ lábẹ́bẹ́ sẹ́mi pé àmẹ̀bọ̀ sẹ́mi pé queen mother ó ní èrò ìlọ́tọ̀ fún obìnrin oríṣiríṣi bí àwọn ọmọ aláṣẹ́wó wọ̀nyẹn bí àwọn ọmọ tó máa sọ òṣì ọ̀rọ̀ yọ̀nà sami mo ṣàrí gbogbo wọn èmi kọ́ lámẹ̀bọ̀ o I don't hide my face anything tí bá sọ ń sìn tó bá fẹ́ gún mi bí pé kán sọ pé kìnìkan kìnìkan onímọ̀ tí mo I'm expecting it I'm not out àti gíràn sínú ọlọ́run ní jẹ́ gíràn but ọ̀rọ̀ téèyàn sọ kò move àwa ṣe ti yé bẹ́yẹn ní tó máa ń dùn wá ń sìn àbí sọ fún yàn ní tó lè dùn wá àbí sọ fún yàn ní tó bá dùn wá lọ ilé ṣe yẹn kò ń dùn wá mọ́ ń sìn ṣó ti yé èmi kọ́ ni amẹ̀bọ̀ o amẹ̀bọ̀ is Bọ́lá èmi kọ́ ni amẹ̀bọ̀ o torí nǹkan tó kọ́ amẹ̀bọ̀ kọ síbi báyìí sí ó máa lọ àwọn kan máa screenshot ẹ̀ wọ́n máa mú dání ni I'm not the one please seriously mi ò kì í hide face mi tí bá sọ̀rọ̀ máa sọ pé mo sọ mi then delete show I don't lie. so ẹ̀yin tẹ́ wà lábẹ́ platform mi sìn ṣé ọwọ́ ń dùn yín ẹ lè ẹ ẹ lè tẹ love ẹ kẹtẹ like síbí ẹ má ẹ má show hatred síra yín àbí ẹ má sọ pé ẹ kinní kan ṣẹlẹ́dẹ̀ ń pa ẹ lè show love sí mi wá abẹ́rù pé afẹ́fẹ́ yín ah kọ́ má bàa kọ́ má bàa ẹ fẹ́ discourage kọ́ má bàa àṣẹ pé òun fẹ́ gbowó tábà gúnyán ní ewé tábà síbẹ̀ ní ìpòpọ̀ ẹni tó bá máa yó á yó. Hmm. so àti wíìtì afẹ́ wí nísìnyí èmi kọ́ ni amẹ̀bọ torí amẹ̀bọ yẹn ó ti máa ń pèrè ní ọkọ̀ sọ pé ọ̀tún bọ́lá amẹ̀bọ show your face I don't, that's why many times mo ti sọ fún un ma ní amẹ̀bọ don't use my picture bá dẹ̀ ní kó má lè lo picture mi ṣe lè lẹ́tọ̀ celebrate her there so that ó máa dojọ́ kan jọ́ kan tó máa ní wọ́n wá kínní bí ṣe wàyí mi ò bá anybody ìjàbọ̀ mi ìbẹ́ anybody náà ṣe rí tó bá ti jẹ́ pé ẹni tí nǹkan tó bá tó bá le ju ẹ̀jọ̀ ọ̀gẹ̀dẹ̀ lọ mi kì í jẹ mi ò ń jẹ òkúta bí ṣe wà tẹ́lẹ̀ mi kì í ṣe pẹ́pẹ́yẹ so ọ̀rọ̀ tí à ń sọ yẹn nǹkan tá a kàn ń sọ náà ni pé ọ̀rọ̀ Liam a sọ̀rọ̀ Liam mi ò gbọ́rọ̀ Liam wá bí wọ́n ṣe ń ṣe fọ́mọ yẹn ẹnu máa ń ṣe mí ṣó ti yé bẹ́ẹ̀ because tó wá jẹ́ ọmọ tí bàbá ẹ̀ ò gbà tó yẹ pé bọ̀bọ́ yẹn after a month tó kú tó ń bi ló kú a máa sọ pé another thing ni gbogbo àwọn èèyàn wọn kàn ń wá nǹkan kan lákàn fi parọ́ ni tó wá jẹ́ pé wọ́n wò la fẹ́ fi di àbí àwọn èèyàn míì wà tó jẹ́ pé wọ́n máa wò pé ọmọ yẹn kò ń ṣe ọmọ wọn náà wọ́n dẹ̀ fi bòyàwó wọn láṣìṣe mo ti rẹ́ni tó ṣe é rí náà. mo ti rí ẹni tó ṣe rí kì í ṣe ọ kì í ṣe lójú àlá. ó ní I pity the boy too but the mom is not helping the matter. bíi bẹ̀rẹ̀tẹ́ ṣe dá sí yẹn ó yẹ kí Bukky Jesse kó pẹ̀pì lórí ẹ̀ for some time kò yẹ tó bá tẹ̀fẹ́ béèrè owó kó bẹ́ẹ̀ pé wọn ò tí sanwó kóòtù tán owó kóòtù ti tiwọn but ó kàn ń fẹ́ owó tó fẹ́ fi bíìdì títẹ̀ what of dokas tó bíìdì nǹkan tó ń sìn tí wọ́n lè kúrò ńbẹ̀ tó kò sí nǹkan tó lè ṣe wò wọ́n máa lé ẹ kúrò ńbẹ̀ ní tó bá ti yá ohun tó bá kọ́ ilé yẹn àbí tó bá kọ́ ṣọ́ọ̀bù tó lọ fẹ́ kọ́ wọn níjó gbé bẹ́ẹ̀ tí fraud oríṣiríṣi kan wà tó wà tó wà tó wà gbogbo nǹkan tí wọ́n táwọn èèyàn sì ń kọ́ lórí wrong, uh, wrong eh, foundation yẹn gbogbo ẹ̀ sì lè wò. Hmm. èèyàn kan ló pè mí sí i wọ́n dẹ̀ fi kọ́ọ̀tì gbogbo kìnìyẹn lọ́kàn fásitì. Mm. anyway ẹni tí ẹni tó bá ti lówó kò kí ń tọrọ owó láti máa fi ṣe justice ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ti lówó kò kí ń tọrọ owó láti máa fi ṣe justice ó máa mú lápò ẹ̀ àwa náà ti speak fún àwọn èèyàn rí any money that spend nígbà we are putting it from our purse ṣé ti yé gbogbo owó tí a ná ó wà la fi ṣe ló ti yé bẹ́ẹ̀ kò dá kéèyàn máa kó máa fi sísẹ́mù kó máa fi sísẹ́mù jalè. Mm. tó fi sincere kọ́mọ yẹn gan má jẹ́ ti Mohbad òun àti kẹ́yìn wọ́n jọ wà kó tó kú so bàbá ò lè jogún kò lè gba royalty kò sẹ́ni tó lè bá yín sọ pé wọ́n lè fún bàbá nínú royalty tó bá jẹ́ torí ẹ̀ lè ṣe fẹ́ pa ọmọ lọ́mọ wọ́n á fún bàbá ń bẹ̀ kí bàbá wọ́n á fún ìyá ẹ̀ náà ń bẹ̀. ṣé ti yé wọ́n á fún ìyá ẹ̀ wọ́n á fún bàbá ẹ̀ but kí kẹ́nìkan tó fẹ́ẹ́ fẹ́ bàbá kan máa bí pé bàbá ń bọ̀ wá gba owó bàbá máa dolówó bẹ́rẹ̀ sùn báwọn olórí burúkú obìnrin kan náà kan máa gbé súnmọ́ bàbá kan máa ṣe lálálálálá bíi pé wọ́n ń ṣiṣẹ́ ṣé gbogbo owó tẹ́ ti dá àwọn tó dá owó yẹn ìwọ̀n tẹ́ mo tún lè rí pẹ̀lú ṣe ni pé kẹ́ ẹ yá owó ẹ lọ sí báǹkì kẹ́ ẹ lọ yá owó tẹ́ bá dẹ̀ ti gba royalty ẹ dáwó padà ẹ̀yin tẹ́ ń wá owó yẹn Bukky Jesse kó lọ sí báǹkì ẹ lọ yá owó ṣe bí búkì bèjì bèjì ti wà níbẹ̀ yẹn tipẹ́ téèyàn bá ti ń ṣiṣẹ́ tó ń ṣe déédéé kó tó bá dé báǹkì tí n bá ọjọ́ tí mo ti débi bàtú <laughs> tí n bá ṣiṣẹ́ déédéé kò sí máa ní mo fẹ́ gba five hundred thousand ní báǹkì wọn fún mi. ṣé ti yé mọ́tò tí wọ́n máa ń gbà yẹn mọ́tò míì máa ń wọ bíi ẹlòmíì gba mọ́tò two hundred thousand náà tó dẹ̀ jẹ́ civil servant òpó òṣìṣẹ́ déédéé ni kó lọ sí báǹkì náà ṣe bí London ló ń gbé kó lọ gba loan tó má dẹ̀ ti gba royalty wọn á dá padà ìwọ ni kọ́ máa yáwó all the time this time around téèyàn bá fẹ́ lówó kan tí ò bá tètè sílé ó máa lọ yáwó ni even gan school tán ní ká lọ ń bíbá a máa yáwó ni owó school yẹn a máa san padà yìí tán bá kàn fi support wa ń gbà tá a bá lọ school yẹn onìkan náà ni a máa sọ pé a rí ló ti yé so ẹ má ṣe olè ìwà olè ò dáa olè jíjà kò dáa ṣó ti yé olè ò dáa o torí ẹ̀yin lẹ ń bú ẹ búdò káàsì pó gba bára kò gbá bára àwọn èèyàn fún òun náà dẹ̀ ni Lucas lówó ẹni tó gba fourteen thousand lórí media every month nígbà yẹn either one way or the other tó bá máa jáde two four cent jáde jáde bọ́mbà tó bọ́mbà ó rówó náà Bukky Jesse yẹn bó ṣe wà yẹn tí ìbàjẹ́ pé bóyá ó ń ṣe wrong thing láti máa pè ní right I don't hate her ah. ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ justice yẹn mo ti sọ pé open your Facebook o. Oh I mean your YouTube o oh, you be making money because a lot of people also making money ó dẹ̀ ní kó owó mind kó máa make owó mẹ́ because ó máa dáwó fún wọ́n dẹ̀ ń dáwó gan gidi ó rówó mẹ́ náà láti máa show up tòótọ́ ni ó rówó mẹ́ yẹn kí ló dẹ̀ tún ń béèrè fún tó sọ pé ọlọ́gbọ́n ṣe kọ́hún tí bàbá òun kọ́hún tí ìyá òun kọ́hún kọ́hún kò máa show up tó bá lówó kí ló tún máa sọ pé kán dáwó sí government fraud ni ẹni tó bá ti lówó kì í tọrọ owó torójú gan tiẹ̀ máa tìyàn bẹ́ẹ̀ mi tiẹ̀ àwa tà tiẹ̀ tí ì lówó gan máa ń tà tí ì lówó kọ́lọ́ ń ṣàánú wa ni kọ́nà jẹ́ ká lówó ká ra lé síbí bó tẹ̀ jẹ́ ilé gọ́ọ̀mẹ̀ntì àbí ilé káńsù kọ́nà ń ṣàánú wa kó jẹ́ ká rówó káwa náà ti rówó lórí mídíà báyìí sí ah. mi ìyá àní béèrè owó ẹni tó bá ti rówó wọ́n mọ ní táìsì péjì ẹ̀ náà ó dẹ̀ tún ṣiṣẹ́ pàǹsì dẹ̀ tún le pàǹsì yẹn ó tún le ju owó hard currency Canada lọ pàǹsì ló le jù. this well torí come and make tea for me hmm, ìyẹn bó ṣe wà o. Hmm. Bukky Jesse. tí eh, bọ̀bọ̀ yẹn ti àmì eh, bẹ̀rẹ̀kẹ̀sẹ̀ sọ pé màá ṣe yẹn o bá ti fi sílẹ̀ for some time wọn fẹ́ jalè wọ àti wá di partner in crime pẹ̀lú lẹ́sìn èmi ò lè sọ torí tó bá ti ní wọn ní kó máa lánàá ń sin mo rí nínú fídíò tó ṣe yẹn ó bú president Bola Ahmed Tinubu gan o ó bú wọn sà kí ló dé tó fi bú wọn bẹ́yẹn ó ah, bú president Bola Ahmed Tinubu jù kó dáa ẹni tó sọ pé kó máa ṣe yẹn wọn kàn fẹ́ kó ẹ ni hmm. wàá tó bú wọn wàá tó bú ìyàwó wọn kó dáa àwọn ọmọ wọn wà ní London tó wà yẹn àwọn ọmọ wọn wà ní London tó wà yẹn ti smell gbogbo yín gan tẹ́ ń bèrè ọmọ yẹn tẹ́ ń sọ pé ẹ fẹ́ ẹ fẹ́ mọ díẹ̀ ní ọmọ yẹn ń sìn tó bá ní kí gbogbo yín lọ sí kẹgbọ́mọ yín gan kọ́ ní kí wúkìyè tó bá ṣe díẹ̀ ní tẹ̀sí ọmọ ẹ̀ kí ọkọ ẹ̀ yẹn bá lè gbá padà ẹ máa rí bí gbogbo owó máa dàrú. <laughs> Hmm. anyway mo dúpẹ́ tèmi ṣáá. mo ní mo fẹ́ ta fóònù mo ní ẹ mo fẹ́ ta fóònù yìí mo fẹ́ ta àwọn fóònù mi mi ìdáṣe èèyàn mo ló ń jẹ́ bẹ́ẹ̀ ní nǹkan mi. so Nigerian government ẹ kú palẹ̀ mọ́ hmm. àwọn èèyàn fẹ́ jalè ní o wọ́n ti máa máa dunú wọ́n máa instigate àwọn kan fẹ́ lọ jà so àwọn kan wọ́n lè kó sí wọn ní lábẹ́ láti jalè anyway. kò dáa o kò dáa rárá Bukky Jesse Bukky Jesse máa bó ṣe wà ẹ́ sìn kò dáa o Bukky Jesse ẹ máa ẹ lọ yáwó báǹkì gbogbo èèyàn gbogbo ẹni tó bá ti fẹ́ fún yín lóhùn sí wọ́n sọ pé wọ́n yá yín ni tẹ́ bá ti gba royalty báwo ni ẹ bá máa dáwó fún bàbá Mohbad láti gba royalty ẹni tó bá fẹ́ dáràn ẹni tó bá ti fẹ́ ṣẹjọ́ ó máa lówó ni ẹni tó bá fẹ́ ṣẹjọ́ ó máa lówó wọ́n lè gba tó bá jẹ́ pé owó yẹn sì wọ́n sọ pé wọ́n fẹ́ gba owó yẹn wọ́n fẹ́ fi tọ́jú Mohbad ó sì kí o nígbà tó wà láyé kò lówó wọ́n fẹ́ fi gba royalty ẹ̀ fún o torí wọ́n ṣe báyìí báyìí fún ọ̀tọ̀ nìyẹn ó ti kú wọ́n gbòkú ẹ̀ síbẹ̀ yìí wọ́n ń jẹrà wọ́n ń ge díẹ̀díẹ̀ wọ́n tún ní ẹ̀dáwó ẹ̀dáwó ẹ̀ lọ ya owó ẹ lọ ya owó gbogbo ìlú àgbáyé sì wọ́n ń ya owó ni Nàìjíríà gan ya owó báwa gan ṣe wà bí a ń ya owó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí owó tí mo lọ yá mo fẹ́ lọ kó fún àwọn nǹkan tí mo tẹ́ mo yá owó sanwó lé ń bí ó ti yé nígbà tí o sì ṣe para punishment à ń jẹ náà ni ẹ wo ẹ lọ yá owó bàbá lọ́ba Joseph alọ́ba ẹ lọ yá owó ọmọ pé mo sunkún torí ọmọ ẹ ń bí tẹ́sà pé a fẹ́ justice fọmọ yẹn ẹni tí ó ní ọmọ a máa bó ṣe ń bẹ́lẹ̀ sùn kò yẹ kó kó bàbá Mohbad le tó bá jẹ́ pọ̀rọ̀ ìpò ẹ̀dùn ó kàn wípé opportunity ti wà ní ó fẹ́ gba royalty àwọn obìnrin náà tó dẹ́ bàbá náwó wọ́n fẹ́ jókòó sí lẹ́gbẹ̀ẹ́ báyìí <laughs> ah, àwọn nàìjíríà kò sẹ́ni tí wọ́n lè fẹ́ torí owó kò sí nǹkan tí wọ́n lè dá lára nítorí owó owó owó dá gan o owó dá kò téèyàn ah you can do anything for money god forbid ọmọ dignity lè mi o decency Bukky hmm. Jesse jẹ́ kí wọ́n lọ ṣe dna test ó lọ́ máa tún gbé dókítà ní láti nàìjíríà ẹni tó bá fẹ́ máa pàṣẹ tó fẹ́ máa dábẹ́ bí ẹdun tó fẹ́ máa rọ̀ bí òjò àbí bí òwe yẹn ẹ máa lówó lọ́wọ́ ni wọ́n ní if you no get money hide your face bab um, eh, kí lorúkọ ẹ̀ brẹ̀kẹ̀tẹ̀ lówó brẹ̀kẹ̀tẹ̀ lówó lòun fẹ́ ṣe òun ò ní bẹ̀rẹ̀ owó ẹ̀ tó máa jáde ń bí ẹ̀yìn tí ò lówó ẹ̀ tó máa pariwo ẹ̀ máa búyàn ẹ̀ máa ṣe. Bukky Jesse you are working face your son face your life now take care of yourself ó ṣàfẹ́ fagídí ṣe é tó bá ti gbowó lọ́wọ́ ẹ̀ tán máa lé ẹbí tó torí nǹkan tán ṣe fún dókàsì ṣé àwọn Lizzy Anjorin group wa ń kọ bóyá ló mọ̀ anyway ṣá hmm, hmm. àbówó kóòtù ló ń wá ṣe bó ti ṣe pé tó bá ti gbẹ̀yàn lọ kóòtù mẹ́rin ló máa san ló máa san gbogbo owó yẹn ló máa san both front and back. ròyìn gan ti it is well. Ah. <laughs> ẹni tó pè mí sí i à ah, ó mà ṣe o hmm. ara ń ta wọn. Mm-hmm. Ah. ìdẹ́mi ò bá mọ̀ ẹ̀jọ́ ẹni yẹn. <laughs> mi níbẹ̀ ìdẹ́ni yẹn ṣe ó ti yé mi. <sighs> ẹ̀rín pa mí. wọ́n fẹ́ lọ you know all these things people just want to steal ah <laughs> ẹ̀rín ẹni ẹlẹ́kọ̀ọ́ mi ṣáá. Et vous vous qu'est-ce Ìjẹ̀bú people. ẹ fi kéèsì yẹn lẹ̀ déjà l'autre j'ai nàìjíríà Et il y a ará London ẹ ti eyín torí mo sọ fẹ́ nìkan bàbá yàtọ̀ ní tèmi ọ̀rọ̀ mi kò lè yé yín ọ̀rọ̀ mi ọlọ́run kò kò jẹ́ kó yé yìí. <laughs> ah in fact <laughs> ẹ tó pè mí sí i tó ń ṣe géèmù wọ́n ti yé mi <laughs> torí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi ti létò lọ́gán tí ó dé ara mi ò lọ́gán tí ó dé lọ́gán tí ó dé ara mi ò lọ́gán tí ó dé olùgbàlà láyé mi létò láyé mi létò láyé mi létò láyé mi létò ah! kò lè yé àwọn ọ̀tá mi abó wọn ni kò lè yé wọn yóò yé wọn lọ́la thank you lord thank you lord all my all my well wishers gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé gbogbo àwọn ènìyàn tó fẹ́ mi fẹ́re gbogbo àwọn tó fẹ́ ọmọ mi fẹ́re ọlọ́run jọ ṣe ojú àánú wo èmi àti gbogbo wọn ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣàánú fún wa. Hey! Ah! ẹ wò ó tẹ bá fẹ́ ṣèwọ́de tẹ fẹ́ protest ẹ kàn rọra ṣe ní wọ́rọ́wọ́ ni o tẹ bá lọ ṣe wèrè bíi tijọ́ yẹn ah! ẹ jẹ you go do you go jẹ sọdọmọ àyà you go jẹ sọdọmọ àyà this time you no be like that time all of <laughs> àmì lórúkọ Jésù. Ah aya adébóyè àlàáfíà níbí ẹ pẹ̀lẹ́ máa wọ <laughs> àwọn ọmọ kọ́ <laughs> ìjẹ̀bú lẹ́yìn náà ẹ sáré gbójú wọlé <laughs> pé ìjẹ̀bú wà lọ́dọ̀ pláfọ́ọ̀mù yìí o ìjẹ̀bú fífò honestly I related to ìjẹ̀bú but you know ah ìjẹ̀bú Mm-hmm anyway this one. so Dorkas ẹnu ẹ ṣe go? gan honestly má fún ọmọ Nàìjíríà lówó ẹ mọ́ ó ní àlàáfíà ní yẹ ẹ pẹ̀lẹ́ wà <laughs> Dorkas má fún ọmọ èèyàn lówó ẹ mama mm. now. Mm, tí just move phone. lówó last in bed ọmọ yẹn tí mo fún wọn ọjọ́ tí mo fún wọn lówó yẹn ní last year owó tí lọ sókè báyìí I spent six hundred thousand wọ́n fún mi lówó ilé flat kan nínú ilé mi wọ́n dẹ̀ fún mi mo dẹ̀ pín gbogbo ẹ̀ níbí mo tún yá owó mo tún fún wọn ọjọ́ kejì wọ́n kàn nìkan fún ẹ ẹnìkan wọ́n ní wọ́n gún àkáǹtì ẹ̀ síbẹ̀ kò nìkan fún ẹ lówó nobody will give you ṣìǹgbà ten kọ́bọ̀ kò sẹ́ni tó máa fún ẹ sílẹ̀ kan wọn ò ní fún ẹ Hmm. anyway ọ̀rọ̀ royalty tí wọ́n ní bàbá fẹ́ gbà yẹn ẹ̀yin èèyàn ẹ má lọ fòbó yín ṣe sàrà fún máa ẹ̀ tó mọ̀ ṣe o ó ti yé owó kọ́ nífẹ̀ẹ́ àbí báwo ni alájà kọ́lé ti ṣe àbí sàlábà ṣe kọ́ owó kọ́ nífẹ̀ẹ́ ọkọ mi baálé mi wàrà kò sí lónìí wàrà ń bọ̀ wá ṣàgbọ́dọ̀la ọkọ mi dákun jẹ́ ká ló fẹ́ ẹ lọ fìfẹ́ ṣe é ẹ má dúró de royalty but ẹ má gbàgbé pé àti fẹ́ yàwó tẹ́jọ́ owó ọbẹ̀ ló máa jù sẹ́ owó ní gbogbo ẹ̀ṣẹ̀ owó ah! hmm. tí máa ṣe sọ pé kíjẹ̀bú máa kí mi báwọn máa kí mi níjẹ̀bú ló pè mí nísìnyí mo ṣe tọkọ̀ sí fóònù mi ẹ mọ̀ kan torí mo sọ pé when you are not in you are in Quebec you are not going to you don't understand mi ìfẹ́ sọ̀rọ̀ ṣá mi ìfẹ́ sọ̀rọ̀ ìjẹ̀bú mo ti divorce yín <laughs> kì í ṣe pé mo fẹ́ yí tẹ́lẹ̀ bọ̀ mo sọ pé èmi ti lé ta yẹn má bínú o <laughs> ìjẹ̀bú èmi ti lé ta yín o. <laughs> bọ̀dá kan ni mo bá pàdé bẹ̀ yẹn bùrọ̀dá o bùrọ̀dá ò ní làgùrègbè vítìlẹ̀ tààyè <laughs> mo bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ tó pè mí yẹn gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe wá ń rìn jìmá jìmá ó kàn pa mí lẹ́rìn ni <laughs> everybody wọ́n fẹ́ kí ìyà jẹ ẹni fẹ́ kí ìyà jẹ mí ìwọ nìyà máa jẹ ẹni fẹ́ kọ́ dìpọ́tù mi ẹni lọ́ bá dìpọ́tù last last <laughs> thank you lord all the people who love me secretly in Canada here God bless you those who hate me too kínú ni bá me pa yín dànù <laughs> gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé may Almighty bless me and you and our children may God protect and guide us yo <laughs> may we no fall sick and for those who love me that are sick right now may Almighty strengthen you and heal you. May God protect our country for us so, oh. protect us so, oh. and expose the evil ones. Àwọn ajimoto gbés, those who are stealing cars from Canada to other countries, to Nigeria especially, may Almighty expose them and disgrace them in the mighty name of Jesus Christ. Amen. <laughs> oh my God. <laughs> hmm àwọn ìjẹ̀bú máa ń màtì mí lórí lórí platform yìí ni ọdún tí. tó ti fi down seventy percent. èwo tún lè lè ìlú àbí auto thief is down seventy percent across Canada since the time last year. We have to keep the pressure up forward, but with the action we are taking, then the kind of progress we went to see. Ah, that's good. Ah. <laughs> Oh my god àwọn tó ń wò mí bí báyìí tí wọn lè àwọn alágbára ayé wò mí o <laughs> àwọn aláṣẹ mo rí wọn o i saw all of you. Thank you, Lord. Thank you, Father. God is good. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, ayérayé ẹ ṣé, ẹlẹ́rìí nìyẹn ẹ ṣé, ọba tó jọba lọ ẹ ṣé, ọba tó fọba ẹ ṣé, ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ ṣé. Daddy, I say thank you. Lord, I worship you. Ọlọ́run ẹ ṣé, ọlọ́run ẹ ṣé, ọlọ́run ẹ ṣé. Tẹ́ ẹ̀ jẹ́ kí ebi pa wá, tẹ́ ẹ̀ jẹ́ kí a jẹ wá, tẹ́ ẹ̀ ká gbé níta sùn síta bí ẹran, àjẹ́ ẹ̀jẹ̀ kí ìpinnu ọ̀ṣà ta ṣe lé wa lórí àwọn tó rò pé wọ́n ju wa lọ wọ́n rò pé wọ́n bá wa jà ẹ̀yin kọ́ àwa kan náà bá jà ẹ̀yin gbèjà wa jà ẹ ṣe ogun fún wa ẹ dúró tì wá ẹ jẹ́ kára ní wa ọlọ́run ẹ ṣe gan ni ọlọ́run ẹ ṣe o bàbá ẹ ṣe o olúwa ẹ ṣe o ọlọ́run tó ní gbogbo májẹ̀mú olúwa gbàkóso ọlọ́run gbàkóso olúwa gbàkóso gbogbo ìpinnu òkùnkùn àti ti ọ̀tá ìpinnu àwọn ẹni bìnrin ọlọ́run máa dàrú lórí èmi àtàwọn olólùfẹ́ mi lórí èmi àtọmọ mi ó ládàá ìpinnu ọ̀tá rú o ó ládàá ìpinnu kòkòrò o gbogbo àwọn ìka ayé ọlọ́run jọ o jọ máa bára wọn jà ní o wọn ò ní bá mi jà o wọn ò ní bọ́mọ mi jà o wọn ò ní bá àwọn olólùfẹ́ mi jà o wọn ò ní bọ́kọ mi jà o lórúkọ jésù gbogbo pańpẹ́ tí ọ̀tá dẹ ó máa mú ọ̀tá ni o lórúkọ jésù ogun ológun wàhálà oníwàhálà ìdààmú onídààmú oníjì tèmi àtọmọ mi o lórúkọ jésù ọlọ́run gbàkóso bẹ́ẹ̀ lórí kò ní padà so anyway tí wọ́n bá ṣì ń dáwó fún yín tẹ́ bá ń béèrè náà àkànṣọ́ tiwa náà ni pé kẹyẹ ìjalè mọ́ torí ẹni tó bá ti lówó kò kí ń béèrè fún ìrànlọ́wọ́ bẹ́yẹn lórí mídíà kó máa tọrọ owó ṣòtìyé ẹni tó bá ti lówó ó máa yọ owó lápò àdẹ̀ṣe ṣùgbọ́n tẹ́ bá dẹ̀ ilé fẹ́ máa tọrọ náà tó má dẹ̀ ń fún yín á bínú sí i ṣùgbọ́n ẹ má gbàgbé pé ẹni tó bá ti tajà èrò pẹ̀ ó ti dọ̀nà kó gbowó òkúta ṣòtìyé ẹni tó bá ti tajà erùpẹ̀ ó di dandan kó gbowó òkúta. ẹni tó bá ti tajà erùpẹ̀ ó ti di dandan kó gba owó òkúta. gbogbo ẹ̀yin tẹ́ ń palẹ̀mọ́ tẹ́lẹ̀ fẹ́ lọ́jà ìgbà tẹ́ bá ṣe tán sílẹ̀ máa ti ọ̀pọ̀ tó bọ́lá you know me i no dey like to fight mo fẹ́ kàn fẹ́ jẹ àwọn èèyàn ṣòfò i say no to killing and nonsense things you know but tẹ́ bá ti lè fẹ́ lọ ṣe tẹ́ bá ti ń wo kẹ́ wo tẹ́ bá ti lè já ẹrù tẹ́ fẹ́ já yẹn bá ti lẹ́rù lọ́rùn ẹ ti understand ìyẹn bó ṣe jẹ́ o hmm. ẹni tó pè mí náà sí ó yẹ kí n tẹ ìwé nọ́mbà ẹ wà níbí a máa sọ̀rọ̀. Mm. Mm iṣẹ́ yìí ni àwọn oníṣẹ́ ló kù bye for now happy sunday o mo gbàdúrà fún ara mi àti gbogbo àwọn olólùfẹ́ mi àtọmọ mi ọ̀sẹ̀ yìí ire tó wà ń bẹ ló máa jẹ́ títí wa lórúkọ jésù a ò ní rìn sọnù àwọn ọ̀tá wa ló máa parẹ́ inú inú rírun tó bí ọ̀tá ṣe máa ń wò wá tí máa ń run wọ́n yẹn inú rírun náà ló máa pa wọ́n ọ̀tá tó ń rí wa tó ń yímú tó ń dí wa lọ́wọ́ yẹn ọ̀run yóò fara nẹ wọn ọ̀run yóò gbà wọ́n sí gbó ẹni bá ló máa dìmọ́tò wọn ọ̀run yóò dìmọ́tò wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà jésù olúwa wa àmín. ti swear bye for now i will come again three o'clock mo ti jẹun mo ti jẹ́ kí n tó lọ ah look at it i eat rice ẹni bínú mi ẹ ní roko ẹ ní romi ẹ ní ọlọ́run ní jẹ́ ká lọ sóko ń bì o síbi á ti jẹ síbi á ti mú ẹ ní mọ̀ọ́nà tó máa gbà pẹ́ẹ́rẹ́rẹ́rẹ́ ẹni bínú wa ẹ roko ẹ romi tíbi á ti jẹ tíbi á ti mú ẹ ní mọ̀ọ́nà tó máa gbà sí sùn ní nàìjíríà bye.